play ṣe december promo ẹ gba dískàǹtì lórí gbogbo fóònù tẹ́ ẹ bá rà ẹ̀ńbára camon eighteen series yóò tún gba fóònù míì lọ́fẹ̀ẹ́ bákan náà a easy buy nílé ìtajà play ẹ ra fóònù kẹ́ ẹ máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ tá à sọ pé pọ̀pọ̀kẹ̀ nílé ìtajà play opp ọ̀pọ̀ pa. ta ló sọ pé kò pọ̀ kẹ́ opp ó pọ̀ pa opp ó pọ̀ gan ta ló sọ pé kò pọ̀kẹ́ OPP ó pọ̀ pa ó pọ̀ gbogbo ọ̀nà ló já sílé ìtajà play a wà ní tantalizer building ìyànà mọ̀nàtán ìwòrò òdùnbàdàn àti láwọn ilé ìtajà wa yòókù tí ń bẹ ní mọ́kọ́lá tàbí palm shopping mall ring road ńbàdàn ó yá ẹ lè gbá wa láago lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero nine three three seven three three three three lẹ́ẹ̀kan sí zero eight zero nine three three seven three three three three ẹ bá wa rajà online ẹ kàn sí www.playonline.ng tó ń tẹnu ẹ̀ la fi ń kín in lákìílẹ̀ pé a kó àmójúbà ọdún kérésìmesì àtọdún tuntun ẹ̀mí ìwọ sọ̀pọ̀ ọdún láyé o merry christmas and happy new year in advance. tó mr dọ́bòye ló kọ́ mi aka bàbá ọba ìpàdé wa dọjọ́ mẹ́jọ lórí ètò ayé ọlọ́ba ní déédéé àkókò kan náà lórí ìkànnì yìí. jáde orí ẹ̀ ẹ́. Eh. the time of the year. Come, let's chill together. Party Vita make we jolly. Ooh, yeah. All over Nigeria, oh, anywhere you day. Share Chivita with your family and friends. Enjoy this Christmas. Oh, oh, oh, oh. Chivita season. Oh, oh, oh. oh. ooh yeah, make we celebrate the life. No, they don't know waste my time. I go enjoy myself, who tire, tire. Plenty, plenty food to try. Chivita juice with the vibe. Oh. make we chill, yo. Enjoy this Christmas, oh, oh, oh. Juice up this season with the special Chivita Christmas packs available in stores near you. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ fà. ẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. adúpẹ́ adúpẹ́ ọlọ́run òní ni ọjọ́ kẹtàlá oṣù kejìlá hmm. ọdún twenty twenty one ó tún ti ń sún lọ ó ń sún lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó ń sún lọ sópin ọdún ọ̀hún ó ń lọ sópin ayọ̀ ọba mi Èdùmàrè kó dákun èyí tó ṣẹ́kù tọ́dún yìí ó fi parí àwọn oore ńláńláńlá kàrìnkàrìn tí ń bẹ ń tó ṣẹ́kù ń kó darí ẹ̀ sọ́dọ̀ wa Mr ìgbèrè òkun eh, evangelist ìgbèrè ọ̀sà ẹ bá mi fi lé ẹ bá mi fi gbèrè àní ẹ bá mi fi e oh lé. ìgbà wo ló yí padà. sí. tí wàá di born again. ó dá o eh, ìgbà tó ti yẹ ìwọ̀nba elementary táwa mọ̀. Eh, African science ló ń lò <laughs> elementary kọ́ ẹ̀yin ìyá wa introtech ni ọ̀dà òní lọ́jọ́ ajé monday mo ti sọ lẹ́ẹ̀kan àdúrà tiwa ni pé kí ajé kó filé kó wa wàṣẹlẹ ògúngún nísọkòwò ìbèrè kó ti wà rè àmín àmín torí wọ́n ní ọ̀rẹ́ ògbẹ́lẹ̀ ta ilẹ̀ jẹ́ ńlọ rẹ gbà ajé afúnṣe oróyè ọmọ aṣàwòrókò ọjọ́ tí wọ́n ní kó rúbọ ajé wọ́n á ní kó mẹkọ méjì olúwerè ẹja méjì abẹgbẹdì òbídìẹ méjì abẹdọ lùkẹlùkẹ ewúrẹ́ méjì abàmúrà dàrọdọ wọ́n ní láṣẹ ọba làákùátà ilé abilà ilé abilà in Jesus name I pray. àdọ́wẹ́ Samuel gbé sàbímọ́ ní mm, oh. káàbọ̀ sórí ìròyìn ajá balẹ̀ bó ni Rubicon. àdùpẹ́ rúbìrúbì ń lọ nígboro ayé. àdùpẹ́. ẹ cheun cheun bí ojú ọ̀nà no time to check time àwọn ìwé wa mẹ́rẹ̀ẹ̀rin tí a kó wáde The Punch, Daily Sun, Nigerian Tribune àti Vanguard ṣẹ̀wá rí wọ́n tọ́jọ́ pa gbogbo ọmọ nàìjíríà pọ̀ tèdètẹ̀yà tẹ̀sìn ti gbogbo nǹkan lásìkò yìí òun náà ni aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá hmm. bó ṣe kan ikan Super Eagles ẹ mọ̀ pé ẹ̀kọ́ ti rọ̀ mọ́ rọ̀ lọ́wọ́ ń jò ní hmm. wọ́n ti kéde ẹ̀ lánàá pé ká mọ́ pàdé mọ́ láì ṣekú láì ṣàrùn pẹ̀lú rọ̀ pé kò kájú wọn láti kọ̀tínú ìrọ́kùrọ̀ ló sáwọn ọmọ aláà. ọ̀tán hmm. fúndìí èyí kí ni àtúnmúsàbí ogun hmm. ẹ̀gùn àfọ̀nlá àtúnmúsàbí ogun báyìí o gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbà <laughs> sirakọ for now àwọn èèyàn tí a ń sọ̀rọ̀ àwọn kẹ́ni ògúnmi lọ́rọ̀ lúlù wọ́n ti lùlù èdè ní gbogbo ìgbà táwọn wà lórí rédíò láàárọ̀ yìí àmọ́ ọmọ nàìjíríà náà tí a ń kàn sáwà náà ẹ wo ṣé ìròyìn ẹ̀gọ́ afọ́n ẹ̀yẹn jáde wọ́n mọ̀ ni wọ́n ti gbà kò yẹ kí wọ́n gbà bí wọ́n bá tiẹ̀ gbà kò yẹ kóun gbaṣẹ́ yẹn àti pé kóòsì èbó la nílò nírúfẹ́ àsìkò yìí hmm. èmi wàá mẹ́rin pé à ah, ṣe èyí tó lọ́hùn hmm. kì í ṣe <laughs> èbó. àfin ni o awa òkè. ẹgbẹ́ afọ ẹ ti gbàṣẹ hmm. fìdí ẹ fìdí gẹ. àmọ́ nǹkan tẹ̀mí wò lélẹ́yìí ah, ọlọ́run ò ní jẹ́ kí NFF kàn mú páńpẹ́ kí wọ́n dẹ sílẹ̀ kí wọ́n da ọ̀rá bò lórí fún un. a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ àwíṣinbó ẹ̀ ọlọ́run ó jẹ́ kó ṣàṣeyọrí òun kọ́ náà kọ́ fi lọ o eh, wọ́n ti fi lọ àwọn kan náà tí wọ́n gbà eh, eh, tí wọ́n gbà. ẹ wá gbọ́ ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ọ́ náà lẹ́gbàá ẹlẹ́gbàá àti pé àyànníníjó ògùn lọ. Wow béèyàn bá sì mọ ohun tó gbé dání lọ́pọ̀ ọ̀gbà hmm. tó tún láyà tí tó tún á lọ́ lọ́hùn mọ́ wàá ṣàṣeyọrí bí ará yòókù ti ṣàṣe tẹ̀ ìgbàgbọ́ tèmi ẹ̀gùn àfọ́n ẹ̀ ọ̀rọ̀ jáde àṣẹ́ntẹ̀lẹ̀ ọ̀rọ̀ jáde mo da ìpè ìpè mi ìpè mi mo dà á pọ̀ mọ́ ìpè àwọn bàbá bàbá tó kù pé kí ó ṣàṣeyè ọjọ́ méjìdínlọ́gbọ̀n ló kù sí a lọ sí afcon. <laughs> arákùnrin sórí ìpè rẹ àti àlọ́ tiẹ̀ <laughs> eh. bá wa dà sórí comicron kúrò lẹ́yìn. ok gbogbo ẹ̀ náà láàmú kọ́ eh, fìtẹ́lẹ̀ ilẹ̀ gbogbo ẹ̀ láṣẹ kọ́ ẹ̀yin ìyá wa ẹ wo ẹ̀yin ààrẹ náà ni o ààrẹ làárẹ̀ ṣòkòtò àṣòpá kì í ṣe ṣòkòtò ọlọ́pàá o àṣìṣọ hmm, èdè lélẹ́yìn o ẹ wo ní ìta gbangba Vanguard fún tòní wọ́n ní sultan ti ní ìjẹkújẹ àjẹbánu àti lílo agbára òṣèlú nílòkulò lọ́dọ̀ hmm. àwọn tá a gbé bẹ̀ kan gbogbo ohun tó ń fàṣòro nàìjíríà lásìkò tá a wà yìí òun ni àgbà ọ̀rọ̀ látẹnu àgbà èèyàn láti ipò àgbà sultan Sokoto lọ́sọ̀rọ̀ ẹgbẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì níbi tí bàbá àkàndé tó ti sọ̀rọ̀ pé láòkò tí ikú mú akọni ọmọ ilẹ̀ oòdùà nì èyí ò bọ́lá ìgè rí ọ̀run àrímọ́bọ̀ lójijì àókò ìjọba ọbásanjọ́ ni ọbásanjọ́ sì rèé ńṣe ní ṣe wọ́rọ́wọ́ láti tètè wá àwọn èèyàn tó ṣekú pa akọni adájọ́ ọ̀hún dòní olónìí a ò tí ì rẹ́ nìkan yọjú ẹ̀ ta àkàndé lọ sọ hmm. ẹgbẹ́ ẹ̀ mo ti á rí ìròyìn aré ìdárayá lábala bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tá a fi wọlé òun látàrí ta ni ọmọ mójútó ikọ̀ super eagles kọ́mọ̀lípa àkànfọ́ lọ́hùn sọ́lé ni hmm. wọ́n ní wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ ọ̀rọ̀ o ẹ̀kọ́ ti mọ̀ rọ̀mọ́rọ̀ lọ́wọ́ yes bẹ́ẹ̀ ni ẹ̀gọ́ avọ́n ẹ̀ ó ti step in rọ́ọ̀ step out ẹ̀gọ́ avọ́n ẹ̀ step in. ọ̀dà gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ìnìròyìn eléyìí wà tó ní lórí ọ̀rọ̀ bí ìjọba alẹ́ gẹ̀ẹ́sì bọ́n ṣe fi òfin de orílẹ̀-èdè wa nàìjíríà yìí pé ẹyẹ yín kò gbúdọ̀ tún ṣẹ́yọ mọ́ o tàbí kó fò bàgẹ̀bàgẹ̀ wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì fásìkò yìí látàrí ọ̀rọ̀ ti omicron tó ń fò kiri àgbáyé wọ́n ní ìjọba ilẹ̀ nàìjíríà náà ní kò burú bẹ́ẹ̀ ṣe tilẹ̀kùn mọ́ wa àwa náà ó tilẹ̀kùn mọ́kọ̀ bàálù yín àfẹ́ rí pẹ́tẹ́ ọkọ̀ bàálù yín pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ̀ kò gbúdọ̀ wọ orílẹ̀-èdè nàìjíríà látàsìkò yìí ìjọba nàìjíríà fárígá wọ́n ní bíjọba ilẹ̀ gẹ̀ẹ́sì bá lóun mọ̀nú bí àwọn náà rèé inú tàwọn náà dá o ìbínú ti kò bínú má wọ̀lú mi ìwọ náà má fò wá sí ìlú tèmi náà ni wọ́n jọ bára wọn ṣe lásìkò yìí wọ́n wá sọ̀rọ̀ nípa ìṣí àti òṣì bó ṣe ti pọ̀ sí lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní rìsọ́ọ̀tì ibú tó ń gbé jáde ń jẹ́ òní irọ́ ni o ẹnìkan tó jẹ́ pé onímọ̀ jìmí nípa ká ṣe àgbékalẹ̀ àtò ní statistician ó sọ ọ́ di mímọ̀ ó ní mílíọ̀nù mọ́kànléní ọgọ́rin àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ìníṣẹ́ mú ní ṣùnṣùnṣùn arin ló sọ eighty one million Nigerians níṣẹ́ àti òṣì ni wọ́n ti bára wọn múlẹ̀ bí ẹ̀gbẹ́ iṣu hmm. ojú ewé kínní ìwé ìròyìn ti Daily Sun ni ìròyìn wà. ikú pabiri abiri kú o ikú pabiri abiri rọ̀rùn alákejì adíá fún bí ìkéde ṣe bọ́ síta lọ́sàn-án àná pé bàbá tí í ṣe ṣọ̀hún ti ìlú ògbómọ̀ṣọ́ ògbómọjúgun hmm. tèrè wàlẹ̀ àṣà bàbá ti wàjà o. Hmm ah lẹ́ni ọgọ́rùn-ún ọdún ó dín márùn-ún gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní kọ́ kódà ààrẹ nàìjíríà muhammadu buhari àwọn gómìnà nàìjíríà àwọn èèkàn èèkàn ló láwùjọ àgbáyé gbogbo wọn ti ń dárò lẹ́yìn kábíyèsí tọ́wàjà ọ̀hún ìlú ògbómọ̀ṣọ́ hmm. kò gbẹsẹ̀ mọ́ báyìí o àwọn èèyàn káàkiri àgbáńlá ayé ti ń tú kẹ̀tíkẹ̀tí síbẹ̀ láti dárò lẹ́yìn akọni bàbá tó lọ ìta gbangba punch mo ti mẹ́lẹ́yìn àmọ́ gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní ni wọ́n kọ o ASUU ti sọ̀rọ̀ pé kí ọlọ́run má jẹ́ kí ọ̀rọ̀ ìjọba àpapọ̀ sú àwọn ní báyìí o ASUU ni láti oṣù kejìlá ọdún tó lọ twenty twenty láti december ọ̀hún làwọn olùkọ́ àgbà bíi mẹ́tàléníàádọ́ta fifty three ní UI ni wọn ò ti rówó oṣù gba o di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìròyìn yẹn ni ha kábíyèsí olódùmarè lẹ́gbẹ̀ẹ́ àtúnrí ìròyìn níbi tí wọ́n ní àwọn aláṣẹ ìpínlẹ̀ Kogi wọ́n ti gbé àjọ EFCC relé ẹjọ́ látàrí ọṣẹkọ́ṣẹ kan tí wọ́n pe EFCC kópa ìjọba ìpínlẹ̀ Kogi ìròyìn yẹn pé ó kéènà ìta gbangba punch náà mo tún ti rí i lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ìròyìn kan rèé tó pani lẹ́rìn-ín bẹ̀ jọjọ wọ́n ní èmi ti rẹ́ni ó gbé màálùú gbójú wíńdò mara ṣáná láì gbọmọ ọ̀dọ̀ bó le bí ò le ó ń rèé o ẹnìkan tó jẹ́ gómìnà tó ń sìn lú lọ́wọ́ ó sì gba bílíọ̀nù ọgọ́ta owó náírà ó gbà jáde láàrin ọdún mẹ́fà sixty billion naira láàrin ọdún mẹ́fà EFCC sọ̀rọ̀ òkè wa ni kò burúkú bàjẹ́ àsìkò tá a wà yìí tẹ́lẹ̀ àwọn olóṣèlú nìkan la máa ń lé kiri a bẹ̀rẹ̀ sí í máa lé àwọn ilé ìfowópamọ́ lọ́wọ́ kọ́ nígbà tá a bá lé àwọn náà lápá mú wọn ò lè ṣàlàyé nítorí àjọmọ̀ tó ń bẹ láàrin wọn ló ń jẹ́ kó rọrùn láti gbówó wọlé gbówó jáde láwọn àsùnwọ̀n gbogbo yìí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ní lọ́wọ́ ọ̀sàlẹ̀ ni wọ́n gbé ìròyìn kan sí lórí ọ̀rọ̀ ti Timothy Adeleke wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ké sí àwọn iléeṣẹ́ ọlọ́pàá tilẹ̀ òkèrè àwọn àjọ ẹ̀ṣọ́ tó ń rí sí wọléwọ̀de lórí ọ̀gá àgbà fún ilé ìtura ti ibi tí Timothy Adeleke tí wọ́n ní ó gbẹ́mí mì sí ọ̀hún wípé kó yọjú kí wọ́n sì gbé ní pápá ìyáká ibikíbi tó bá wọlé sí kí wọ́n wá jáde MD hotel ọ̀hún wọ́n ti ní kí wọ́n lọ wá wá o ṣùgbọ́n wọ́n tọ́ka pé wọ́n ti kọ́kọ́ ṣe àyẹ̀wò tó máa ń ṣe fún ẹni bá kú lákọ̀ọ́kọ́ wọ́n tún ṣe lẹ́ẹ̀kejì ìgbà wọn gbé àbọ̀ ẹlẹ́ẹ̀kejì dé wọ́n ní ṣe ni wọ́n ní àárọ̀ ẹ̀dá àbọ̀ yìí nù hmm. tìketìke ọ̀rọ̀ ẹ̀ dìpọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ó sì ń bọ̀ lọ́nà ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune. Ayu ti dàbúrà dàborí sọ̀rọ̀ sí ẹgbẹ́ onígbàálẹ̀ Ayu ni kò ní sí ti ń jẹ́ APC mọ́ngbà tí ọba fi dọdún ti ń bọ̀ 2022 ni autumn náà bá tọ̀ ọ̀rọ̀ lá Wike náà wí nǹkan David Mark náà sọ̀rọ̀ ó ní amáàkì ẹ o Sàràkí sọ Sàràkí lọ́rọ̀ gbogbo wọn panupọ̀ látinú ẹgbẹ́ alábùradà wọn ní. Ni bẹ́ẹ̀ bá ń gbọ́ ọkọ̀ nàìjíríà màrè lórí agbami pé pdp nìkan ni ó tu ọkọ̀ yẹn dé èbúté ògo wọ́n ní pdp nìkan nìrètí nàìjíríà báyìí o uh-huh. nínú èjì uh-huh. uh-huh. atajà bí ọ̀wọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. àìmọye àwọn ènìyàn tán ti lọ nílé ayé tó jẹ́ pé ara. bẹ́ẹ̀ni Abíọ́lá Ajímọ̀bí wáyé lóòótọ́ ló ti lọ ṣùgbọ́n kò lọ pátápátá bẹ́ẹ̀ ni kò lọ yányán àwọn nǹkan àṣàyàn tó yàn tákàjí ṣe lókè pẹ̀ ni kò jẹ́ ká gbàgbé ẹni re ìpìlẹ̀ rere tábíọ́lá Ajímọ̀bí fi lélẹ̀ ojoojúmọ́ ni wọ́n túbọ̀ mọ́ kun iṣẹ́ rere kì í jẹ́ ká gbàgbé èèyàn re ìdí abájọ nìyí táàbì ṣètò oníbẹ̀ta ní ìrántí Adéyẹmí Àkànjí Ajímọ̀bí ìjókòó àpérò ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tá a pè àkórí rẹ̀ ní ààbò ètò ìdìbò pẹ̀lú ìjọba rere ayẹyẹ ìrántí ọdún kejìléláàádọ́rin táàbí Ajímọ̀bí sókè pẹ̀ ọj ọ̀jọ̀gbọ́n àtàrù jẹ̀gá ni yóò kàwé àpilẹ̀kọ níbẹ̀ kókó ọ̀rọ̀ la gbọ́ látẹnu gómìnà Kano Abdullahi Ganduje paripari rẹ̀ ní ayẹyẹ sisi gbẹ̀gàrà ọ̀tọ̀ tá a pè ní Ajimabi Resource Center igbákejì ààrẹ ilẹ̀ wa ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀sínbàjò ni yóò bá wa sí i láago mọ́kànlá àárọ̀ ọjọ́ kẹrìndínlógún oṣù tá a wà yìí làwọn ètò wọn yóò wáyé o gbọ̀ngàn tá a fẹ́ sí náà láà sì ti ṣe nínú ọgbà yunifásitì Ìbàdàn sínẹ́tọ̀ Abiola Ajimabi Foundation pẹ̀lú àjọṣepọ̀ Institute for Peace and Strategic Studies ló fẹ̀tọ̀ wọ̀nyí ṣàyẹ́sí sínẹ́tọ̀ Abiola Ajimabi akọ́ni tó kù sẹ́yìn tó ń ṣàyẹ Lori. Dashing through the snow in a one horse open sleigh. ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun. Make your destination catch your destiny. Become a permanent resident in Canada. Láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun 2022. Why not register for your visa process now for an eventful 2022 before December 17. Gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣ ṣiṣẹ́ kò sì tún gbé lórílẹ̀‐èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbélùú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà ńlẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó sì jẹ̀fà ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Coco House Ìbàdàn tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken. money. babaláwo apostol joseph ayọ̀délé babalọ́lá ọmọ àlà ilé ògbó kọjá ní ìpínlẹ̀ ọ̀ṣun níbi ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta tí ọlọ́run pàṣẹ ìpè kó wáyé o ti testimony dẹ̀ máa pọ̀ pẹ̀lú àkúrí ẹ̀ ìfarahàn tí ò látàkó undeniable manifestation acts four sixteen àtijọ́ nine three bẹ̀rẹ̀ láti monday twenty sí wednesday twenty two oṣù kejìlá december ọdún twenty twenty one tàwa yìí christ apostolic church city of praise district headquarters tó wà ní kìlómítà three kò tààrọ̀ ilé ògbó ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́lọ́run ti pàṣẹ ìpè kó wáyé o láago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ni o. testimony máa pọ̀. èyí ni bàjẹ́mọ́ ọlọ́run fún gbogbo ẹni tí a bá jọ wà ń bẹ̀ láti gbàdúrà gbàgbọ́. lábẹ́ ìfàmì rọrọ yẹ àwọn ìrẹsì ọlọ́run alaye àti àwọn olórí ẹ̀mí ọlọ́kìkí ti ọlọ́run àlọ́. prophetess kayo olúbọyọ ọ̀làdẹ́jì general evangelist cs worldwide gẹ́gẹ́ ni òde sọ́jí pastor so ọ̀làdẹ́lẹ̀ àrí àgbà fojú apostoli ti kristi lágbàáyé. máa bọ̀ kájọ

ọmọ ẹni lọ́jọ́ ọ̀lẹ́ ni tá a bá wá ń gbèrò láti ṣètò ọjọ́ ọ̀la tó dára fáwọn ọmọ wa iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan ti kalẹ̀ sílùú Ìbàdàn lórí Academy International School iléèwé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye agbègbè ìkẹ́kọ̀ọ́ tó mọ́ tónítóní yàrá ìmọ̀ ẹ̀kọ́ sáyẹ́nsì àti kọ̀ǹpútà tó jíire tó fi mọ́ ètò ààbò tó rẹ̀sẹ̀ walẹ̀ àǹfààní ohun amáyédẹrùn sì ti wà fáwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ nursery primary JSS one DSS one a sì ń ṣe ìdánwò ìgbaniwọlé lójoojúmọ́ àǹfààní owó ìrànwọ́ tó ń bẹ fún gbogbo àwọn ọmọ tóbi wọn ọ̀rọ̀ wọ̀họ̀rí tó ó lórí academy bẹ́ẹ̀ ni lórí academy international school a wà ní number forty six a and b tòkunbọ̀ orogún ìbàdàn tàbí kẹ́ ẹ pè o oh eight o oh three three five two one o oh five one glory academy international school fún ìmọ̀ pẹ̀lú ètò ẹ̀kọ́ tó péye. Má bẹ̀rù nítorí pé ó wà pẹ̀lú rẹ̀ Ọlọ́run fẹ́ fọwọ́ òdodo rẹ̀ gbé ọ sókè in tenth edition seven nights of exceeding grace of Zion Cathedral Òkè Ayọ̀ Parish ìṣòro ọlọ́jọ́ méje orí ọ̀fẹ́ tó tayọ èyí tí ń ṣẹlẹ̀ kẹwàá rú ẹ̀ Theme I will help you. Èmi yóò ràn ọ́ lọ́wọ́. From thirteenth to nineteenth December 2021 by 10 pm to dawn. Ministering Superior Evangelist Ayo Yekunle, Most Superior Evangelist Rotimi Oladejo, Most Superior Evangelist Gabriel Evans, Prophet Bíyì Adébàbọ̀wọ́, Reverend Edward Alabi, Pastor Akinade, Ẹ̀dà Adéríbigbé pẹ̀lú àwọn olórí ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan bíi Babatunde Àpàtà, Bọ́sì Adéìwà, CCC Òkèayọ̀ Masquire àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. th Edition seven nights of exceeding grace of Zion Cathedral okeayo parish my one ten celestial bus stop ajib ìyàgànkú GRA ìbàdàn host superior evangelist Solution. káyọ̀dé chief host màmá wa prophetess elizabeth káyọ̀dé màmá òkè in ten edition seven nights of exceeding grace tìrẹ ò ní ṣe. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only complete on paper after the release of fund. Speak out. When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe. Speak out. If you discover any unlawful act in any government ministries, departments, and agencies. Speak out by contacting the Oyo State Anti-Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibado. Note, petition must be evidence-based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. Hey. Eh, eh. kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já ó tún wá ń wò bàìbàì. kí ló dènà táwọn èlò tí ń lo nánu yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò kájàra lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator, air conditioners gas cool kúkà àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solar tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pé solar electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four nine seven eight five àjọsọ àti ìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó dára. ẹ ṣe olúwa. God of Abraham ọlọ́run Abrahamu làkórí àjọ̀dún ọdún kẹjọ pẹ̀lú ìfilọ́lẹ̀ ìjọ ọlọ́run CAC God's Family Prayer Ministry. gbogbo èèyàn ó yá ká lọ pẹ̀lú pásítọ̀ báyọ̀ ọlábìyí ọmọ bíṣọ̀pù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ agbára nípasẹ̀ wòlíì ẹ̀. yóò ṣe iṣẹ́ gbogbo ogun láṣẹ wọlé látọjọ́ Monday thirteen sí Sunday nineteenth December ní ọlọ́run Abrahamu yóò fi máa fi ọwọ́ ìbùkún ká nípasẹ̀ pé ọlọ́run lórí pásítọ̀ àkànmú pásítọ̀ olúwa ní prophet fẹ́mi òní prophet wùmí jésù yínká jẹ́tù ìsìnwómaléwájú àwọn olórí ẹ̀mí ọjọ́ sátọ̀dẹ̀ eighteen general evangelist ìjọ csc káríayé prophet and evangelist sikaya olúbóyè ọ̀ládẹ́jì ló máa dedicate church aago mẹ́wàá òwúrọ̀ ní gbogbo ètò máa bẹ̀rẹ̀ nígbà tí ọmọ bishop pastor bayo ọlábí ìbámu gbogbo èèyàn lálejò ní csc god's family pyramid solution arena block three road one mazin street ilé ọ̀tá àbá ńlá ìbàdàn zero eight zero five five six six three one two five six. lẹ́yìn àjọ̀dún ọdún kẹjọ ọwọ́ ọlọ́run máa kẹ́ gbogbo èèyàn ọjọ́ ìbùkún máa rọ̀ ẹ̀mí ẹ̀mí mímọ́ mo rọ́wọ́ yìí. hallelujah àkókò tún ti tó fún ọlọ́run ìjọ àpọ́sítì kristi láti tún falẹ̀ ya fún iṣẹ́ àmì àti ìyanu lórúkọ jésù kristi nínú ìpàdé àdúrà tamátàsé ní gbogbo tuesday ní csc fifty center number six ogoluwa estate bus stop zone one Alagbon area kúmọ̀pàyí road olodo ìbàdàn aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá àti ní gbogbo wednesday ní csc fifty center gbági akínbádé junction jẹ́ kí ọlọ́kadà ṣáájú rẹ dé csc fifty center lẹ́gbẹ̀ẹ́ b and d renters aago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá bákan náà lẹ́yìn àdúrà aago méjìlá ni àyè ó tó wà fún gbogbo Pastor Doctor stephen o ajayi fún ìgbanímọ̀ràn àti àdúrà kìlógun tó dé bá tó ń sunkún lé lórí gbé wa pàdé jésù oníṣẹ́ ìyanu nínú iṣẹ́ ìránṣẹ́ tá a fi ran ikọ̀ ọlọ́run pásítọ̀ dr eso ajayi ó sì lẹ́rìí titun lórúkọ jésù hello hello zero zero three four seven zero nine two eight two atamátàsí prayer every tuesday at cac victory center number six ogoluwa estate bus stop zone one alagbon area kumapayi road olodo ibadan and every wednesday at victory center gbagi akingbade junction beside bnd renters ibadan is going to be powerful be the there. àríkẹ́ ojú rẹ̀ ṣe akọrẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yá kíákíá lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara mama atm pos àwọn bára máa mama atm pos machine wọn a tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò ṣe mọ́wọ́ ní gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos káwọn ń bára rẹ̀ mọ yà ń kẹ̀tíkẹ̀tí. ó ní sèwá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó owó pẹ̀lú ìrọ̀rùn. bóyá lẹ́mu pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣẹ́ tí mo pélé oríṣiríṣi lọ́dọ̀ value dé àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint evaluate eh, yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà evaluate àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹran ti evaluate bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ evaluate get evaluate ọ̀dọ́ ọ̀pọ̀ ni àmọ́ evaluate pè sórí àgbà. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ní sọ́jọ́. nínú ọdún tí mẹ́láyé ti kéré sí lọ́yàtọ̀ ló gbádùn gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyáwá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé orin challenge ìbàdàn. kérésìmesì ọdún dé kọ́láyà ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó lẹ́gbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà ńlẹ̀ fáwọn èwe bíi swing kàtún kárátà bouncy castle fífi jó ṣe díje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di mọ́ni ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nkọrin ilẹ̀ wa òṣèré adẹ́rìn pòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ lùbọ́pọ̀ rẹ́rìn dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló ń wọlé ọmọ kọ̀ọ̀kan. Merry Christmas. Ètò yóò ní wá kó má sáré àjí ìpìlẹ̀ oríire ìpìlẹ̀ oríire. kí ni ń jẹ́ bẹ́ẹ̀. ìpìlẹ̀ oríire ni àkànṣe ìpàdé àdúrà oníwákàtí méjì ọlọ́jọ́ mẹ́ta olóṣooṣù fún àbẹ̀wò agbára ọlọ́run látòkè wá tí ìjọ CAC oníyanrìn nìbàdàn ṣètò ní gbogbo ọjọ́ ìṣẹ́gun ọjọ́rú àti ọjọ́bọ̀ kejì lóṣooṣù láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ nínú àkànṣe ìpàdé àdúrà yìí jésù yóò lo pásítọ̀ ca ọlárẹ̀wájú dcc one pásítọ̀ eso aremu assembly pastor pásítọ̀ laomi ags pásítọ̀ po fagbenjo ags pásítọ̀ aye ọlọ́jẹ̀dẹ̀ ag ags pásọ ee adesina ags pásọ jo ìṣọ̀lá ds pásọ ha ọládìméjì àti pásọ peter ògúndàre fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu darapọ̀ mọ́ àwọn olóríire níbi ìpàdé àdúrà ìpìlẹ̀ oríire tóṣù yìí ní tuesday wednesday àti thursday kejì láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ ìgbàlà àlùyọ ìtúsílẹ̀ ìwòsàn àṣeyọrí àti ìbùkún yóò jẹ́ tiẹ̀ bó o bá wá nítorí olóríire ni ọ́ ìwọ gangan lẹ̀rí kan á máa retí yín o jésù lolúwa olùkéde cac oníyanrìn ìbàdàn káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú dènà àìsàn ju ká máa wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì gidi gbàngbọ́ bá fẹ́ tọ̀nù ṣiṣẹ́ agbára kabiti kanka oníkojìpọ̀ ènìyàn nílùú ìbàdàn àtàgbègbè rẹ̀ ó tún yẹ jẹ́kálẹ̀ pàdé gbìngbìn nìkan arúgbó ọjọ́ torí tó fẹ́ yàn dẹ́gun rẹ̀ fógun lọ́gbọ̀n ènìyàn nípasẹ̀ ìsọjí ìta gbangba lágbára lọ́jọ́ méjì tí ó máa milẹ̀ títí ti yàtọ̀ two days powerful crusade èyí tó kọ sí pásítọ̀ yomi adéloye ti land of refuge evangelical ministry láti ṣàgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àkòrí ogun rere goodly heritage aago mẹ́rin ìrọ̀lẹ́ thursday december sixteen àti aago mẹ́wàá ṣálẹ̀ dilẹ̀ mọ́ lọ́jọ́ friday december seventeen twenty twenty reverend j akande reverend jacob oli reverend timothy oyekunle evangelist pọ̀jù johnson làwọn ikọ̀ májèmọ́ ọlọ́run àlàyé tí ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀ tó fi mọ́ àwọn akọni ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ọkọ̀ fẹ́ máa wà ládùúgbò ẹlẹ́yẹlé sango ui ajibode àti ọjọ́ gbogbo ìgbogbo ìgbàdédé abẹ́sẹ̀ street balógun area ẹ̀rọ̀rọ̀ yẹ́rọ̀kun tí wà lójú ọ̀nà igbó yomi adélóye lólùgbàlejò fẹ́lẹ̀ yìí síwájú sí máa pè zero nine zero seven three nine five six zero eight nine ìgbàgbọ́ èyè ní jésù ajá balẹ̀ ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn adé adédèyí má sì ṣíre olú ayé àwọn ọ̀lẹ́ ni ẹjẹ́ bẹ̀rẹ̀ láti yìn ní pápá tí wọ́n ṣe nílẹ̀ pápá ká má bàa farapa ọ̀rọ̀ nàìjíríà tó micron pẹ̀lú àwọn orílẹ̀-èdè gbogbo míì lágbàáyé léyìí tí tẹ́lá tọ́jọ́ páàkì sáàrin wa ẹja túṣu désàlẹ̀ kòkò lórí ọ̀rọ̀ gbàgede ojú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune ni mo wà bẹ́ẹ̀ bá sì gbá ìwé ìròyìn ti Daily Sun náà mú ojú ewé kínní sí ìkẹfà rẹ̀ ni wọ́n gbé e sí àmọ́ ìyànà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n fi kọ ẹja gbé e kalẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì gbọ́ wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ó ti ṣe ìlérí pé bẹ̀rẹ̀ láti ọ̀la lọ ọkọ̀ bàálù kò ní wọlé láti àwọn orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àwa náà ní gbarú ẹ̀ kó wọ́n bàa jẹ́ pé àwa ni wọ́n sọ di olúwayé dandawi olóko ògbówó alákòóso fún ọ̀rọ̀ ètò ìrìnàjò afẹ́ adisirika ń ló kéde ọ̀rọ̀ yìí pé lọ́jọ́ sinmi sunday àná ń gbò wà nílùú èkó ó ń ṣe àlàyé lórí àwọn ìgbésẹ̀ kan léyìí tí àwọn orílẹ̀-èdè kan gbé pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú àwọn àbákàbá ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí wọ́n gbé pẹ̀lú wa pé bí ọmọkọ́mọ tí covid nineteen tó bí sí gbòòrò ayé tí wọ́n pè ní omicron bóun náà ṣe bẹ̀rẹ̀ sí rọ́ọ̀nù látọ̀tún sósìn wípé ó di dandan lá káwọn ran rè wàlẹ̀ àṣà wọn bá ní orílẹ̀-èdè wa nàìjíríà o àlè láǹfààní àti wọlé o sílẹ̀ gẹ̀ẹ́sì lásìkò yìí àmọ́ tó bá jẹ́ ọmọ tiẹn ó lè wọlé àwọn sì ń wọlé sórílẹ̀-èdè wa nàìjíríà falàfolò wọ́n jáde wọ́n ní kì í wá ṣe ilẹ̀ gẹ̀ẹ́sì nìkan Canada wọ́n ní òun náà dára ó dá láńlá Saudi Arabia ń bẹ̀ òun àwọn náà dára wọ́n dá láńlá wọ́n forílẹ̀-èdè wa nàìjíríà sí ara àwọn orílẹ̀-èdè tí wọ́n tilẹ̀kùn mọ́ fi kọ́kọ́rọ́ pamọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà náà wà ní kò burúkú bàjẹ́ tó bá ti di ọ̀la ọkọ̀ bàálù ilẹ̀ gẹ̀ẹ́sì kò lè fò wọ orílẹ̀-èdè wa náà nàìjíríà àwa náà ò ní fún un láyè bákan náà ẹ̀wẹ̀ láti ilẹ̀ Canada ń ò lè lóore ọ̀fẹ́ láti fò wọ orílẹ̀-èdè wa nàìjíríà Saudi Arabia àwọn náà ò lè lóore ọ̀fẹ́ láti fò wọ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní tọmọ bá lóun gbọ́ngbọ́n kúkú ní ìgbẹ̀rùn ìyá rẹ̀ náà sì gbọ́gbọ́n sísin sí padò wọ́n ní ohun tí àwọn ó fi ọ̀rọ̀ ṣe pẹ̀lú ibi tí nǹkan dé dúró lásìkò tá a wà yìí òun rèé o ìjọba ilẹ̀ nàìjíríà fárígá ó ní do me and do you ni man no go first nàìjíríà gan ò first ilẹ̀ gẹ̀ẹ́sì canada àti saudi arabia káwọn náà gbà bọ́rọ̀ ṣe jẹ́ lásìkò yìí ẹ lọ sójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune. yes abala bíi èyí tí gbèsè àbí gbé síta o hmm. òun náà ni èyí tí ilẹ̀ Gẹ̀ẹ́sì fi ní ẹnìkan yìí jágbe mọ́ ní ti bí kó gbé tọ̀nà fún ẹ̀mí àti pé ìlú egúngún ìbáàdì toro àwọn aláṣẹ Nàìjíríà ìbáà lè gba eégún lójú kí wọ́n lè ta òṣàláyà hmm. àwọn ò ṣetán o láti yí ìpinnu àwọn padà nípa fífi òfin de ìrìn àjò láti Nàìjíríà wá sí ilẹ̀ Gẹ̀ẹ́sì lásìkò yìí ń táwọn aláṣẹ the United Kingdom sọnù àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì àná Sunday ní ọ̀tún tún ọ̀rọ̀ sọ wípé kẹ́nikẹ́ni kí wọ́n mọ̀ ṣe àwọn gbọ́ o àwọn ò sọ pé àwọn pàṣẹ eléyìí tí kò ní fìdí múlẹ̀ lọ títí àwọn ń pa àṣẹ láti ilẹ̀ gẹ̀ẹ́sì tó jẹ́ ti àwọn eléyìí tí yóò sì máa fi ìdí múlẹ̀ lọ títí ìgbà táwọn ó tún fi yí ìpinnu padà ní o lórí fífi òfin de ìrìn àjò láti ilẹ̀ wa nàìjíríà wá sí ilẹ̀ gẹ̀ẹ́sì ṣebí ẹni tí ọgbẹnusọ fún olú ilé fún olú ilé aṣojú ilẹ̀ gẹ̀ẹ́sì British High Commission Dean Horlock òun náà lọ́lọ́ọ̀kì ọ̀rọ̀ ìmọ̀ àlétí tí ìwé ìròyìn Punch tó sì kọ́ fún ti òórọ̀ òní ẹni tí Punch rí fi imú kẹfín lánàá Sunday ni pé látàrí ọ̀rọ̀ kan tí mínísítà fún ètò ìgbòkègbodò ọkọ̀ òfurufú nílẹ̀ wa minister of aviation Hadi Sirika tó sọ pé ilẹ̀ gẹ̀ẹ́sì Canada àti Saudi Arabia àwọn náà wọn ò di ti Nàìjíríà ó fòfin dè ọ̀rọ̀ wa di oró ọ̀dá mi mọ̀ dá ọ eh, ọlọ́kìnní ẹ̀ńbálẹ̀ dóró kó mọ dóró nṣó hmm. ntí àwọn sá ti sọ síta ló kọ àwọn aláṣẹ ilẹ̀ gẹ̀ẹ́sì ni pé a ti jẹ́ kọ́ sí etí gbọ̀ọ́yìn o. Hmm wípé lásìkò tá a wà yìí ilẹ̀ gẹ̀ẹ́sì ti gbé ìlànà ń tẹ̀lé lórí ọ̀rọ̀ ti omicron variant síta láti máa jẹ́ kí alákòóràn kankan wá kókó kúkòrán àwọn nílẹ̀ tàwọn ń táwọn ṣe nílànà ń tẹ̀lé tí ò sì ní ká tún kákáyín tán káyẹ̀sẹ̀ mọ́ dọwọ́ bò ó àwa ti káyín o àtẹ̀yìn kálákà àní kálákà dọwọ́ padà ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́ọ́ sọ ilé yìí fún ilẹ̀ wa nàìjíríà ìròyìn yẹn ni ọmọ àga báyìí o hmm. tọ́ ẹjẹ́ aṣọ síwájú lápá bẹ́ẹ̀. bá a ṣe ń tẹ̀síwájú ààrẹ Muhammadu Buhari ti sọ̀rọ̀ ìpàdé àjọ ECOWAS ìyún àwọn adarí nílẹ̀ adúláwọ̀ tí wọ́n ṣe wọ́n ní lẹ́kùn ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ yìí àwọn ìpèníjà kan tó ń dojúkọ wá ńlá rẹ̀ máa mú ẹnu bá tí wọ́n sì tọ́ka rẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì pé bá a bá ti múrú àwọn nǹkan wọ̀nyí kúrò orílẹ̀-èdè wa Nàìjíríà yóò dùn níyùngbàyùngbà ṣẹ́ gbàgbé Kaigama ńlọ́kọ́sọ ọ̀rọ̀ kan ṣáájú tẹ́lẹ̀ yìí pé ohun tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn jù fáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ìní àìlétò ààbò tó gúnmọ́ tí ọ̀rọ̀ àìlétò ààbò náà tó sì ń fi ìlú ní logbologbo logbologbo ńgbò tẹ́tí ẹ̀ kalẹ̀ tán láàrẹ muhammadu buhari ṣàlàyé ọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí wọ́n ní bí ebi bá ti kúrò nù ìṣẹ́ ìṣẹ́bùṣe ẹni gbogbo ayé mọ̀ sí àmọ́ lásìkò tá a wà yìí ètò ààbò orílẹ̀-èdè wa nàìjíríà bó bá rí ẹsẹ̀ méjèèjì wálẹ̀ nǹkan yàtọ̀ fún gbogbo àwọn ènìyàn lẹ̀ yìí nígbà tó ń sọ̀rọ̀ ní olúluwa ìlú àbújá níbi àpérò ọgọ́ta irú rẹ̀ sixty section léyìí tó wáyé ní ilé àpáta pààrà ààrẹ làbújá níbẹ̀ wọ́n ti ṣe àlàyé pẹ̀lú gbogbo àwọn èèkàn kùgbà adarí tó wà ń kàlẹ̀ yìí pé hmm, orílẹ̀-èdè wa nàìjíríà àti àwọn orílẹ̀-èdè gbogbo tó kù àwa ń lò mìíràn nílẹ̀ adúláwọ̀ lóòótọ́ ṣùgbọ́n o àìlétò ààbò tó gún mọ́ ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè léṣe lábẹ́nú tó sì jẹ́ pé covid-19 òun náà tún kó tiẹ̀ dé ó tún lẹ̀ mọ́ àwa ń fi pàá mọ́ ó ní ọ̀rọ̀ òṣèlú ètò ààbò ìgbógun ti àìwọ̀n àìsàn àjàkálẹ̀ àrùn gbogbo wọ̀nyí ó ní tá a bá lè mú lọ́kùnkúndùn tá a sì rẹ́yìn ẹ̀ ó ní ilẹ̀ adúláwọ̀ gbogbo ìdùnnú ayọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ yóò túnbọ̀ padà síbẹ̀ lára àwọn èèkàn kùgbò tó tún sọ̀rọ̀ ńbẹ̀ ńlágbérí Nana akufo ado, lẹ́yìn tó jẹ́ ti Ghana èèkàn kùgbò ni ó sọ̀rọ̀ ńbẹ̀ ẹni tó ti fi ìgbà kan ànárí náà jẹ́ ààrẹ nílẹ̀ adúláwọ̀ ọ̀mọ̀wé Goodluck Jonathan ó sọ̀rọ̀ àwọn aṣojú ìjọba aṣojú àjọ ìṣọ̀kan àgbáyé wọ́n wà níkàlẹ̀ ààrẹ tilẹ̀ Togo Vare Nasigbe òun náà sọ̀rọ̀ ààrẹ tilẹ̀ Niger Republic Mohammed Bazoum òun náà sọ̀rọ̀ lára àwọn ààrẹ ààrẹ léyìí tó tún wà ń kalẹ̀ táwọn náà bu ẹnu lulu àtẹ́lu ọ̀rọ̀ ìpèníjà gbogbo tá à níwọ̀nyí ńlágbérí ààrẹ tilẹ̀ Gambia Adama Barrow ti Cote d'Ivoire Alassane Ouattara ti Senegal Macky ti Guinea-Bissau Umaru Sissoco Embalo ti Sierra Leone Julio Bio òun náà wà níkàlẹ̀ tó fi mọ́ ti Cape Verde Jose Maria Neves wọ́n ní ohun tí gbogbo wọn tọ́ka náà ni pé kí àwọn orílẹ̀-èdè gbogbo tó wà lábẹ́ ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ kí wọ́n hàn wọ́ apápọ̀ ohun tó ní í ṣe pẹ̀lú rògbòdìyàn òṣèlú kó lọ sókun àgbọn ìgbàgbé ìgbáyégbádùn ètò ọrọ̀ ajé kí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ kó sanmọ́nà ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ pé wọ́n ń jáde láti orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ni wọ́n lọ fínra wọn ní lápè tí wọ́n bá ti dá wàhálà alẹ́ nàìjíríà wọ́n sáwọ orílẹ̀-èdè míì dá wàhálà alẹ́ lórílẹ̀-èdè míì sáwọ orílẹ̀-èdè nàìjíríà ká ṣiṣẹ́ lérú eléyìí kí abalẹ̀ ètò ààbò náà kí wọ́n hàn wọ apápọ̀ kí àyíká tọrọ sọ̀m kó lè gba ètò ọrọ̀ ajé àtàjọṣepọ̀ tó dánmọ́rán wọn ní pẹ̀lú èyí orílẹ̀-èdè wa nàìjíríà àtàwọn orílẹ̀-èdè gbogbo tó kù ètò ọrọ̀ ajé bẹ̀ yóò lé gbàkanjọ̀rin lọ ìdàgbàsókè tó lẹ́tìkẹ́ yóò sì fẹsẹ̀ balẹ̀ ẹ lọ sójú ewé kẹrin ìwé ìròyìn ti Nigerian Tribune. agbo òṣèlú yá o ìròyìn tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú gbèégbèé chairman sose osewu. kò sí wàhálà tẹ̀wájú. àrùpá lójú ìwé karùn-ún Vanguard ni mo dé dúró o àbẹ́ gbọ́ ayu ti sọ̀rọ̀ ayu ni ayuuyu òun náà ni àwọn ọmọ ẹgbẹ́ APC ti ń ṣèjọba lọ́wọ́ ní wọ́n bo Nàìjíríà lójú o hmm. tó fi jẹ́ pé àfi bí ìgbèyàn ṣàṣìra ọjà kai ìròyìn yẹn ó ní ó deep gan o ní Makurdi òun náà ni ẹni tí í ṣe alága gbogbogbò national chairman fún ẹgbẹ́ People's Democratic Party PDP Senator Iyorchia Ayu ló ti sọ gúdúgbẹ ọ̀rọ̀ ó ní ẹ máa wo ńgbà tí ó bá fi di oṣù kẹta sí oṣù kẹrin March sí April ọdún tí ń bọ̀ 2020 ó ní 2022 ó ní kò ní sí ti yóò mọ jẹ́ APC kankan ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ wọn ó ti yọ dànù bíi orí inú òrùn Iyorchia Ayu tó sọ̀rọ̀ yìí ní àbí ńgbà àfowó àwọn ọmọ Nàìjíríà tí wọ́n fowó gba eégún kọ́ wá jó kọ́ wá pidán re tí ò rí jóore pidán re fún ni bá a bá parúfẹ́ eégún bẹ́ẹ̀ tá a fowó gbé gẹ̀lẹ́dẹ́ lárugẹ Iyorchia Ayu ni kò léèwọ̀ kò sì lẹ́jọ́ nú ni òun náà ni àwọn ará tí wọ́n ní àwọn mú gbálẹ̀ lọ́wọ́ láti máa ṣèṣàkóso nàìjíríà yìí dídé tí wọ́n dé láti 2015 ìgbákùgbà ni wọ́n gbàṣàgbàdà nàìjíríà látìgbà náà ara òrokùn ara òradìẹ lórílẹ̀‐èdè yìí alága PDP ló sọ̀rọ̀ yìí pé kílẹ̀ tiẹ̀ wàá rò náà ẹ̀ ń ti róyún nínú ara bí ẹ̀ ti mọ kọ́lọ̀ tí ó fi bí ni ńgbà tí àwọn èèyàn kan ti ń ríra wọn nírònàrònà lẹ́sẹ̀ ògbèjì tí wọ́n sáré ṣègbéyàwó sáré ń bájà tí wọ́n pé àwọn ti di ẹgbẹ́ òṣèlú ńgbà náà wọ́n ń pariwo àwọn nílò agbára àwọn fẹ́ gba agbára mo fẹ́ gba agbára mo fẹ́ gba agbára wọ́n gba agbára ọ̀hún tán wọn ò mọ ní tàn fa agbára ṣe agbára tí wọ́n gbà ọ̀hún náà ni wọ́n fi gbá ọmọ nàìjíríà ń gbàkúgbà dàsìkò tá a wáyé tí wọ́n fi á sọ nàìjíríà di etí eku òfin ké bí eku tẹ́yẹ ò ké bí ẹyẹ tọ́mọnìyàn náà ò sì fọhùn bí ọmọnìyàn àwọn ará bí nínú APC wọ́n ti ju nàìjíríà sí agbami ìṣòro tó ní í ṣe pẹ̀lú ọrọ̀ ajé àìsí ètò ààbò àtàwọn nǹkan míì tí ẹnu ọ̀gbọ́dọ̀ mọ́ sọ chai ẹni tí í ṣe ààrẹ ilé ìgbìmọ̀ asòfin ìgbà kan nílẹ̀ yìí former senate president títún ṣe alága gbogbogbò fún pdp lásìkò yìí iyọ̀chia ayu lọ́yọ̀ gbogbo eléyìí síta láòkò tí àwọn ọmọ ẹgbẹ́ pdp péjọ láti sọ̀rọ̀ ibi nǹkan lọ ní benue wọ́n gbà lálejò ńlẹ̀ ìjọba Benue ni ní eléyìí tó fi kalẹ̀ sílùú Makurdi olú ìlú ìpínlẹ̀ ọ̀hún pé kọ́ wá báwọn àgbààgbà òrùṣàṣẹ́ ẹgbẹ́ PDP sọ̀rọ̀ àwọn èèyàn tí ń bẹ níbẹ̀ Mark David Mark Saraki Otom tí í ṣe gómìnà àti gbogbo wọn etí wọn òun náà ni Yọchia Ayu ní ń sọ̀rọ̀ sí tó sì ní kí gbogbo wọn fọn kiri sí gbòòrò ayé káyé ọgbọ́ kí wọ́n mọ̀ pé ńgbà tí ọba fi dọdún tí ń bọ̀ kò ní sí tí ọmọ JPC mọ́ o iyọ̀chia ayù ní àwọn ọmọ Nàìjíríà gan ò lè ara ti ń re wọn wọn ti ń retí re mú pé kí ẹgbẹ́ PDP ó tún bọ́ sóróyè kí wọ́n wá sún Nàìjíríà sí èbúté ògo tí a ti ń retí o iyọ̀chia ayù sọ̀rọ̀ o ilẹ̀kùn o ó ní ẹ wò ó lásìkò yìí ọkọ̀ Nàìjíríà ti ń lójú agbami PDP nìkan ló lè gbé ọkọ̀ yìí débùté ògo ìròyìn yẹn pé PDP ojú ìwé karùn-ún fún tòní ni wọ́n kẹ̀dẹ̀kọ̀ yẹn sí kẹ̀dẹ̀kẹ̀. all right à ń tẹ̀ sọ́wọ́ wájú agbo òṣèlú náà ni ṣùgbọ́n òṣèlú eléyìí ó wáá fẹ́ ṣọwọ́ kan jà mọ́ pẹ̀lú ìwà àjẹbánu àjọ tó ń gbógun ti ṣíṣe owó òòlù mọ̀kùmọ̀kù lórílẹ̀‐èdè wa nàìjíríà nítò kókókó táwọn kan ilẹ̀kùn agbo òṣèlú ohun táwọn rí ń bẹ̀ ó pọ̀ pọ̀ pọ̀ ó pọ̀ jù wọ́n ní ọ̀tọ̀ ńlá wọn kéde ńjọ ní pé àwọn gómìnà gómìnà kan tó ti ṣe ìjọba láàrin ọdún 1999 sí ọdún 2007 àwọn kóra wọn jọ papọ̀ wọ́n ń lọ bíi àádọ́ta níye àwọn kan náà ṣe lẹ́yìn ìgbà náà tó jẹ́ pé bámúbámú ni mo yó n ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ni wọ́n fi ṣèjọba wọ́n sì kówó òlùmí bíi ti kàlùkàlù wọ́n ní tuntun mi rèé o tó tún ṣe bọ́ síta ẹ̀ wá tí wọ́n tún lò wọ́n ní ṣe ni gómìnà kan lórílẹ̀‐èdè wa nàìjíríà lọ́wọ́ ta wà yìí báyìí báyìí báyìí báyìí láàrin ọdún mẹ́fà tó ti lò lórí àpèrè ó sì ti yọ bílíọ̀nù ọgọ́ta owó náírà kúrò nínú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ wọ́n ní àhín ló ń ṣe àwọn èèyàn sixty billion naira ni wọ́n ló yọ wọ́n ní tó bá ti lọ sí báǹkì wọ́n kò lè lọ́wọ́ ní káàsì ni òun kò lọ́nu ohun tó fẹ́ fi ṣe kò sẹ́ni mọ́ nígbà tí àjọ EFCC tí wọ́n máa sọ̀rọ̀ láti ọ̀dọ̀ ẹni tí ṣe ọ̀gá wọn Abdulrasheed Bawa ń ló ṣàlàyé ọ̀rọ̀ sí gbòòrò ayé pé ẹ wá ìgbà tí a gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ nílé iṣẹ́ àjọ EFCC pé káwọn náà tún lọ ṣiṣẹ́ kí wọ́n máa ṣiṣẹ́ lórí ìwádìí àwọn gómìnà gbogbo àtàwọn ìkànkùgbó olóṣèlú bó o ni wọ́n ṣe ń kó owó mì sí bó o ni wọ́n ṣe ń ṣe ètò òṣèjọba ní ìpínlẹ̀ wọn ṣé wọ́n ń ṣe é re ṣé kì í ṣe pé owó olẹ̀ yìí ni wọ́n fi ń pa mìídìn àbọ̀ tí wọ́n kọ́ mú wá gbàǹkọ̀gbì tó gbẹnu tán tó kọ sísọ ni ni wọ́n fi rí ọ̀kan tí wọ́n ní ah lára àwọn gómìnà gómìnà tó wà lórí àpèrè ó sì ti yọ ọgọ́ta bílíọ̀nù náírà kì í ṣe mílíọ̀nù ọgọ́ta bílíọ̀nù náírà láàrin ọdún mẹ́fà nílé iṣẹ́ ọba wọn ni ọ̀dà ẹ sọ mi ní bàtàkì ló tù fẹ̀ orílẹ̀-èdè nàìjíríà fẹ̀ àpọ̀ apá abo nínú six geopolitical zone wọn ni kì í ṣẹkùnlẹ̀ kóòtù òjire kì í ṣe ìlà oòrùn kì í ṣe àríwá wọ́n ní ìbò gangan nígbà wọ́n ní apá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà ní ìbò láríwá wọ́n tún ní gbùngbùn àríwá wọ́n ní north central ibẹ̀ gangan ni wọ́n ti yọ owó àwọn ní kò burú kò bàjẹ́ níwọ̀n ọ̀gbà tẹ́ ti lè bẹ́jọ́ lórí tẹ́ ti já mọ bó ṣe ń lọ ẹjẹ́ àtẹ̀síwájú ìwádìí yòókù irú gómìnà bẹ́ẹ̀ a kéde rẹ̀ láìpẹ́ láì jìnnà ṣùgbọ́n a ti rí o ipò ó yọ bílíọ̀nù ọgọ́ta náírà nínú àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ láàrin ọdún mẹ́fà wọ́n ní àwọn tí gómìnà ọjọ́ sí taláàdọ́ta wọ́n ní láàrin ọdún 1999 sí 2007 ẹ̀rá wọn gómìnà kan náà tó jẹ́ pé ńgbà tá à ń kó wọn jọ papọ̀ méjì inú wọn ti ṣẹ̀wọ̀n tẹ́ ẹ̀ bá gbàgbé ọjì ìhùsọ̀kalu tábíà àwọn rán lẹ́wọ̀n bẹ́ẹ̀ sì rèé àwọn tó rántí Adamawa ọjọ́sí náà Bala Ngilari wọ́n ní ìyún náà àwọn sponsor ìyún náà lẹ́wọ̀n wọ́n ní kò ì tán bẹ́ẹ̀ o iṣẹ́ sì ń lọ ní rẹ̀butu àmọ́ á dẹná wo ilé ìfowópamọ́ náà torí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ wọ́n ń lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn olóṣèlú láti gbé owó ìlú bíi kàlùkàlù ẹ lọ sójú ewé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Nigerian Tribune fẹ́kùn. Sultan Sokoto ti sọ̀rọ̀ sókè ọba alayé ọ̀hún ní ìjẹkújẹ àtiwà àbàjẹ́ corruption àṣìlò agbára láì náání ohunkóhun pàápàá nídìí òṣèlú political recklessness àti àwọn ìwà pálapàla míì látọwọ́ aráàlú lọ́fàṣòro tá a kóra wa sí ọ̀rọ̀ rèé nínú ìròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ́ ẹni tí ṣe ọbalayé ìlú Sokoto Sultan ti Sokoto títún ṣe ààrẹ káfàtà President General fún Jamaatu Nasrul Islam Alhaji Muhammad Saad Abubakar kẹta ló ti sọ̀rọ̀ sókè lánàá àná òde yìí ni kábíyèsí ọ̀hún wí gbólóhùn jáde látàfin ẹ̀ pé àwọn ìṣòro tí ń kojú nàìjíríà ọ̀pọ̀ o àmọ́ nínú ẹ̀ tó jẹ́ olúborí ìṣòro òun náà ni ìwàkiwà ẹ̀ṣẹ̀ àtàwọn ìwà burúkú lọ́wọ́ aráàlú àṣìlò agbára àti ìwà àjẹkújẹ látọ̀dọ̀ àwọn olóṣèlú àti àìnáání tí gbogbo ẹ̀ ọ́ dà kalẹ̀ bá a bá ṣì wà hù ó ní gbogbo àwọn nǹkan yìí ní ń fàṣòro tí ń bá nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kábíyèsí ọ̀hún ní fún ìdí èyí àdúrà pàtàkì ó ti di kíkéde àti pé òun rọ gbogbo ẹlẹ́sìn islam ní tilé toko káàkiri nàìjíríà pé kí kálukú wọlé alúwa o kálọ̀rì bá olódùmarè ọba almustakim tí máa fi ọ̀nà hàn ẹ̀dá pé kó júwe ọ̀nà fún akóònù lọ́bọ̀lọ́bọ̀ tá a ti bára wa yìí kí akó ń bẹ̀ lójú ọjọ́ o sultan sokoto nú àtẹ̀jáde kan tí wọ́n fi síta ló kọ ẹ̀ láti pàṣẹ ọ̀mọ̀wé Khalid Aliyu tóun jẹ́ akọ̀wé àgbà fún àjọ tí kábíyèsí jẹ́ olórí fún ọ̀hún nínú ẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ pé kábíyèsí sọ pé àwọn ìpèníjà ọ̀kan ọ̀jọ̀ kan eléyìí ti ń ṣẹlẹ̀ sí Nàìjíríà lásìkò yìí ọwọ́ ara wa la fi fà á aráàlú lọ́wọ́ ń bẹ̀ àwọn olóṣèlú tá a dìbò yàn tí ń ṣèṣàkóso lé a lórí èyí táwọn náà ń ṣe ní lọ́lọ́ọ̀kan ìròyìn ń pọ̀ mọ́yà ká díẹ̀ musenu nísàìsí síbí ẹ lọ sójú ìwé kẹtàlá Vanguard tó jáde fún tòní balance yín ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. all right ìròyìn kan náà tún rèé àkọ́kọ́ rèé wọ́n ní bí òkun bá sún nàrínàre tí ọ̀sá sún nàrínàre òrìṣà ṣẹ̀ṣẹ̀ lókù tá a dà á gbà lọ́dọ̀ tí í ṣe olórí orò ń wàrùn ìpè àṣọ ó ti ké sí gbogbo aládé orí ọrùn ìlẹ̀kẹ̀ ìpè ẹ dákun dábọ̀ ẹ wá o yeye ọmọ níṣà gbọmọ ní gbọmọ Ọ̀rúnmìlà ibi nǹkan dé dúró lágbàmí ti ọ̀rọ̀ ètò òṣèlú pẹ̀lú ọ̀rọ̀ àìlétò ààbò tó gúnmọ́ lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀yin lẹ mojú ògùn tẹ́ lè pa bìnírè ẹ wá bá a dá sí kí nǹkan lè ti yọrí ayọ̀ èyí ò báwọn àwògedengbe èkejì bíi rẹ̀ rèé o Wike bá Ayù sọ̀rọ̀ ó ní èyí ni ọ̀rọ̀ àmọ̀ràn mi sí ọ alága tuntun ẹgbẹ́ òṣèlú PDP àsìkò ìgbà tẹ́ ẹ dé ó dé náà ló dìmọ́lẹ̀ bọ̀ bó ṣe wá dé tó dìmọ́lẹ̀ àwọn nǹkan bẹ tẹ́ ṣiṣẹ́ tọ̀sà wọ́n ní àkọ́kọ́ ẹ wá gba orílẹ̀-èdè nàìjíríà kalẹ̀ lọ́wọ́ jọ̀gọ̀dì wàhálà ẹ ṣe àtúntò nínú ẹgbẹ́ òṣèlú ti PDP kí nǹkan bá lè san mọ́nà ó ní pábánbárì rẹ̀ òun wá ní pé bí owó bí ẹgbẹ́ òṣèlú PDP yóò ṣe ọ̀wọ́ apapọ̀ láti lè mú àṣeyọrí wá lọ́dún 2023 ó dọ̀wọ́ yín ó dọ̀wọ́ ọlọ́run ńgbà wọn ń tọ́ka pé nǹkan tí ó dé bá lọ́ọ́mìsì ara rẹ̀ rèé o wọ́n ní PDP ìgbà tí ayò ó dé ọ́fíìsì wọ́n bá owó kan lẹ̀ ẹ̀rìmọ̀ sẹ́lẹ̀kì owó tó ń lọ bíi mílíọ̀nù ogún owó náírà twenty million naira ní cash tí wọ́n bá lẹ̀ wọ́n wá ní gbèsè ńkọ́ o wọ́n ní gbèsè tí wọ́n bá lẹ̀ àyíyún ah, náà fi bẹ́ẹ̀ pọ̀ ńgbà tí wọ́n bá cash twenty million naira ńlẹ̀ ní ọ́fíìsì alága wọ́n sì bá gbèsè mílíọ̀nù ọ̀ọ́dúnrún ó dín mẹ́wàá two hundred and ninety million naira ní gbèsè tó wà ńlẹ̀ ṣùgbọ́n cash tó wà ńlẹ̀ ó jẹ́ ogún ó bá ké gbàjarè pé ha ẹ̀yin ìpínlẹ̀ mẹ́sàn-án ẹ dákun o ẹ mọ́ sùn o ẹ tẹ́ àwo ńlẹ̀ rìn ọ̀gbẹ̀rì ẹ lọ sójú ewé kẹfà àti ìkẹrìndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti Daily Sun. àwọn ọmọ nàìjíríà ọ̀dà àbòbóra wọn mọ́ o lọ́wọ́ COVID-19 kálukú ti ń ṣe falafolo falakiri bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ láàrin ọ̀sẹ̀ kan péré tá a lò tán lọ́hùn COVID-19 ó mú àwọn èèyàn lọ sálálú ní orílẹ̀-èdè nàìjíríà káì gbàjáre ìròyìn tí ń bẹ lójú ìwé kejì punch fún tònínú gẹ́gẹ́ bí n tí punch jábọ̀ bí mo ṣe sọ covid nineteen àìsàn aràn kálẹ̀ ọ̀hún wọ́n ní ó tún ti ń pọ̀ sí ní orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí kódà wọ́n ní ìsí coronavirus tí a mọ̀ sí fourth wave rẹ̀ yìí omicron ah wọ́n ní ó ti bẹ̀rẹ̀ ìjàmbá burúkú láwùjọ orílẹ̀-èdè nàìjíríà mọ́ táwọn èèyàn ò fúnra àwọn òṣìṣẹ́ elétò ìlera tí ń ṣèwádìí lórí ọ̀rọ̀ yìí ni wọ́n jábọ̀ lópin ọ̀sẹ̀ tá a lò tán lọ́hùn pé èèmọ̀ wọ̀lú ti ṣe ìpadàbọ̀ àbíjà ẹlẹ́ẹ̀kẹrin ti covid-19 tó padà di omicron variant wọ́n ní omicron yìí àwọn èèyàn mọ̀ pé ti ń rapálá káàkiri káàkiri káàkiri bẹ́ẹ̀ oníròyìn tó fi mú fínlẹ̀ wọ̀lú lọ sọ pé àwọn èèyàn ò tiẹ̀ ná ní ara wọn mọ́ àwọn èèyàn ò tiẹ̀ dáàbò ara wọn fún ti omicron débi covid kìíní kan ìròyìn yẹn ń sọ pé ẹ má má sùn o jí má sùn omicron ó ti padà sí níran bíi oòrùn arànkálẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ojú ìwé kejì ìwé ìròyìn punch fún tòórọ́ òní mo ti rí kà. lábala tí ọ̀rọ̀ tètò òṣùná ètò òṣùná fọ́dún 2022 wọ́n ní tọ̀ iléeṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n mà ti tọ́ka àwọn àléébù kan nínú ọ̀rọ̀ ètò ìṣúná fún ọdún tó ń bọ̀ wọ́n sì ti tún pè fún àwọn àtúntò kan ibi tí wọ́n tọ́ka àwọn ọ̀la yẹ sí pé kí wọ́n mú àtúntò bá ó jẹ́ bíi mọ́kànlélógún ọ̀tọ̀ọ̀tọ̀ ara àwọn nǹkan tí wọ́n ń béèrè fún òun rèé o wọ́n ní àkọ́kọ́ wọ́n ń wá kí wọ́n ṣí oore ọ̀fẹ́ sílẹ̀ débi pé a lè máa yáwó ju ibi tí wọ́n fi gègé lé tẹ́lẹ̀ lọ débi pé owó tá a bá ń yá a máa fi ṣètò ọrọ̀ ajé tó san mọ́nà enínú oore ọ̀fẹ́ láti yá owó sí lọ́pọ̀ yanturu fi ṣe ètò kílù ó má bàjẹ́ ẹ̀ẹ̀kejì wọ́n ní ó yẹ kí wọ́n máa béèrè fún TIN number kí wọ́n tó ṣí àsùnwọ̀n àkáǹtì fún yàn ara rẹ̀ kan náà tún rèé o ẹnikẹ́ni èèyàn kéèyàn yìí yòówù tó bá ti gba owó ìjọba tí ó tètè fi ṣọwọ́ sínú àsùnwọ̀n alásopọ̀ ìjọba àpapọ̀ federation account irú èèyàn bẹ́ẹ̀ kò burú kò bàjẹ́ ṣé bó gbàgbé ni mistake kékeré rẹ̀ àṣìṣe ráńpẹ́ tó ṣe òun ẹ jẹ́ kó kẹ̀ sáré lọ sí ẹ̀wọ̀n bíi ọdún márùn-ún ní pápápá wọ́n ní lára àwọn nǹkan tí wọ́n tọ́ka rèé ó kùn ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojú ewé kẹfà ìwé ìròyìn ti Nigerian Tribune ibẹ̀ ló wà. bá a bá padà dé láti ojú ọjà ara àwọn ìròyìn tí ẹ padà mọ́ gbọ́ òun náà ni etí ilé ẹjọ́ fi kọ̀ mọ́ El-Rufai lọ́wọ́ àtàwọn míì látàrí ẹjọ́ tí wọ́n pè lórí àbàtẹ̀ irinmọ́sẹ́lẹ̀kẹ̀ owó kan one point five billion naira tí í ṣe dúkìá tí olóògbé Abacha fi sáyé lọ. Hmm. ìta gbangba ìwé ìròyìn Punch ni wọ́n kọ yẹn sí ẹ máa gbọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ bí a bá padà dé o lára èyí tẹ́tù máa gbọ́ ní èyí tí Kogi àtàwọn ìjọba abẹ fi gbé àjọ EFCC relé ẹjọ́ wípé wọ́n ba àwọn lóko jẹ́ ìròyìn ń bọ̀ lórí ẹ̀ lẹ́yìn tá a bá tún tajà dé ajá balẹ̀ ajá balẹ̀. Ah, Rubicon the movie. Ho, ho, ho, Point of no return. How can you win a game against a powerful and deadly opponent? O fẹ́ bẹ́sù jẹ́ o síbi ẹ̀ ogun lẹ́sẹ̀ ògbèjì lágbèdè méjì palàpolo ààyè àti kú. Rubicon. Àgbèdè méjì. Iṣẹ́ ọpọlọ ńlá látọwọ́ Dr. Adébáyọ̀ Fálékè Báyọ̀wò. Directed by Adé Idris Jerry. Managed by Aṣíwájú Charles Adéni. Ìgbà àkọ́kọ́ tí Yinka Ayéfẹ́lẹ́ máa kópa nínú sinimá kan. Sinimá ti kọ́lá olóòtú ṣe bẹ̀bẹ̀ nínú ẹ̀. Pẹ̀lú àwọn superstars bíi mr macaroni wòlíì àgbà akelewi saheed balogun ricardo agbo bukki arugba taiwo ìpèkúnlé babatunde saheed mr sport abolade salami ben obe samuel gbèsàbí ìlúmọ̀ká pẹ̀sẹ̀ntà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ rubicon the movie a máa pìrìníà lọ́jọ́ ní tuesday december twenty one ọdún yìí ní fresh fm music house challenge ìbàdàn dr yinka yefẹlẹ mon ní chief host lọ́jọ́ yẹn aago kan ọ̀sán lè tó gbogbo àti bẹ̀rẹ̀ lóko lóko tọkọ lójà ń see you when you get there. ilé àkọ́gbé ilé àkọ́tà Èdùmàrè akọ́lé ayọ̀ fún gbogbo wa o. ǹjẹ́ ti gbọ́ wípé òrùlé ìbólé Gerard ti dé bìbà sílùú Ìbàdàn Gerard roof ti sinmi pẹ́mú sórí ilé tí yóò máa ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ òrùlé Gerard kì í tí kì í ṣá kì í bó kì í dalu kì í jò kì í jóná Gerard roof gbogbo ìgbà ní abẹ́ ilé ó máa tutù sẹ̀. ayé àtijọ́ ni pé olówó nìkan ló ń lo òrùlé Gerard mẹ̀kúnnù ń lò ó nítorí pé owó ẹ̀ Links Roofing Wine oríṣiríṣi jẹ̀rá lẹ́ẹ̀bà ń bẹ̀ Milano shingle plastic roma òrùlé jẹ̀rá àti débìbà sílùú ìbàdàn ràátàràtà látọ̀dọ̀ wa ní links roofing a wà ní àdójúkọ ilé epo world oil ìwó road nílùú ìbàdàn tàbí ká ẹ pè iléeṣẹ́ links roofing sórí oh zero four Divine meeting Christ Evangelical Church dé. nínú sọjí àgbà yanu ọlọ́jọ́ méje bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday ọjọ́ kẹtàlá títí dọjọ́ Sunday ọjọ́ kọkàndínlógún oṣù kejìlá ọdún pẹ̀lú àkòrí ọlọ́run àwọn bàbá wa dì lọ́dọ̀ fàdà. lọ́tọ́jọ́ Monday ni ogun àti máa ṣe tí ìdè ajá ìtúsílẹ̀ lọ́wọ́ àwọn ogun ayé. bó bá wá dọjọ́ Friday làṣálẹ̀ agbára máa wáyé nínú ilé ìjọsìn wa ìwọ náà gbọ́dọ̀ wà ń máa bọ̀ ní sátidé ọjọ́ kejìdínlógún làkànṣe àdúrà fún gbogbo ẹni tó wojú ọlọ́fọ́. ọlẹ́ ayọ̀ aṣọ nínú àgẹ̀ àwọn tó ti bí òní yàn lórúkọ jésù. àkànṣe ìsìndúpẹ́ ńlá fi káàdì ẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkàndínlógún. pẹ̀lú àṣẹ ìpè ìfàmì òróró yan olùdásílẹ̀ reverend mrs dorcas popola. fún ẹbí àdúrà ohun ìtọ́ni ẹ pè zero eight zero seven five one two nine eight seven four. pẹ̀lú ìgbàgbọ́ o máa daṣẹ́gun lórúkọ jésù. Puma supermarket gbajúgbajà ilé ìtajà ìgbàlódé tẹ́ mọ̀ bí ẹni mowó tó ti rẹ́sẹ̀ wálẹ̀ fún oríṣiríṣi ohun èlò ilé tẹ́ ń fẹ́ daily needs bíi beverages toiletries imported wines and juices àti ọ̀pọ̀lọpọ̀ ohun èlò ilé tẹ́ nílò gan ní tààrà láti wá fẹ̀mí ìmoore hàn sẹ́yìn oníbàárà wa lọ́pọ̀ kú ọ̀yọ̀kú la ṣe ṣàgbékalẹ̀ end of the year sales promo yes for Suma supermarket end of the year promo una go enjoy between ten percent and fifty percent discount on top anything wey you buy if you sell food if you buy any good wey start from ten thousand naira you go collect ogbonga gift to enjoy your christmas and new year Now for 15th of december the sales promos go begin and it e go end for 24th of december 2021 bẹ́ẹ̀ni ẹ̀yà má sọ̀fànù ẹ wá rajà ní zuma supermarket lákòókò òpin ọdún yìí kẹjà nfààní ẹ̀dínwó rẹpẹtẹ lórí ohunkóhun tẹ́ ẹ bá rà zuma supermarket kalese sẹ́gbà ọ̀ṣuntókun bus stop òpópónà tó ti yú ẹ lọ sí sẹkítẹ́rìàtì bódìjà ìbàdàn dem tẹ̀líwáyà na 090 nine zero zuma supermarket buy in quality and enjoy huge discounts. <laughs> mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taisolari university of education ijagun ogun state dey admit candidates for certificate certificate and diploma courses in theatre film and media studies for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala. log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses. ọpẹ́ ọpẹ́ o. ọpẹ́ ìjésù ọba hallelujah ọmọ aládé àlàáfíà tún ti mú wa gúnlẹ̀ ayé ọdún twenty twenty one láti january títí di december gbẹgẹdẹ ti gbiná alárẹ̀ ti dún àgbà nǹkan ti gbé kan anu bí twenty twenty one ṣe wá gbóná jẹjẹ tó ọmọ aládé àlàáfíà sì fà ọyọ lágbá kúrò nù ewu ọlọ́run ti wá tẹni ìránṣẹ́ rẹ̀ sọ̀rọ̀ màmá wòlíì asọ̀rọ̀ tasẹ́tasẹ́ prophetess dr rf adémọlá olúwawámírí ọlọ́run ti pàṣẹ fún wọn láti ṣàgbékalẹ̀ ìyẹn ológo tí ò lábùlà two days and night marathon praise ọmọ aládé àlàáfíà ni àkórí ìpàdé yìí o yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ wednesday december december fifteen títí di ọjọ́ thursday december sixteen twenty twenty one nínú gbọ̀ngàn ìjọ wa christ apostolic church olúwàwámírí international prayer mountain tó wà ní ayégún adékànmí village ẹgbẹ́dá nílùú ìbàdàn lady evangelist abimbola praise lady evangelist league success nígbà tí màmá wa nínú olúwa ẹni ìpè tí fi ìpè rẹ̀ túyàn sílẹ̀ prophetess dr rf adémọlá olúwàwámírí yóò máa síwájú gbogbo ènìyàn kọrin ìyìn sólíbù ọrẹ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè màmá wòlíì sórí oh eight oh three seven zero two two four one zero ìwọ náà máa bọ̀ ọ̀sán kó wá fìyìn parí ọdún. ó ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé Adam's Desire Adam's Desire yé amárale kókókó. Adams Desire ó tún dé kókókó bí ọ̀tá ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó kẹ́ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà bó ti wá kún fún agbára bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀ odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pò ó pọ̀ tí wọ́n gbé e jáde iléeṣẹ́ silken limited nature's field ló ń pin tó ń ta àjọ lóǹtẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. <laughs> success cosmetics dé. gbogbo ẹni tó bá mọ̀ bá ṣe ń ṣara lóge kí wọ́n dùn wò a máa jẹ wọ́n lógún ní gbogbo ìgbà àti ní gbogbo àsìkò ẹ ó ti máa gbọ́ tẹ́lẹ̀ success cosmetics ní kẹ́ẹ̀kan sí lórí gbogbo nǹkan tá a fi ń ṣara lóge tó jẹ́ tilẹ̀ yé àti tòkè òkun báwo lẹ ṣe fẹ́ sí gbogbo ẹ̀yin sisi àtàwọn màmá tó gbọ́ pa fashion nípa ká ṣara lóge ní success cosmetics anti wigs attachments body and facial creams weave on closures frontals nail fixing eyelashes manicure and pedicure tó fi mọ́ àwọn powder olóòórùn àdídùn body spray imported and local perfume oil cream gel skin treatment àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọjà wọn ò wọ́n ojúlówó ni gbogbo ń tà ń tà lọ́dọ̀ tiwa à ń ṣe home service fún gbogbo ẹ̀yin tẹ́ bá wà lọ́nà jíjìn a máa deliver ọjà yín pẹ̀lú ìrọ̀rùn ẹ̀yin náà lè kàn sí success cosmetics phcn complex ẹlẹ́yẹlé roundabout Road Ìbàdàn ẹ lè máa pè tàbí kẹ́ WhatsApp sórí zero eight zero three seven six three zero one two one tàbí zero eight zero nine seven three four one one five zero lórí Instagram the success underscore cosmetics website www.thesuccesscosmetics.com ng email successshola at gmail.com. The success cosmetics káṣaralóge níṣẹ́ tá a yàn láàyò tó jẹ wá lógún. Nigeria Enterprises gọ́níyà Fiji lọ́rọ̀ furniture network Interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní iléeṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ̀lé báláàfin stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàl lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbẹ̀kẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furniture. ó sọ pé àbí ó sọ pé ó sọ pé ó. ó máa tọ́pẹ́ jù bẹ́ẹ̀ lọ olóyè sí kí ẹ tèmi tọ́pẹ́ ọ̀làjì di méjì ààrẹ òjọpẹ foundation ló sọ bẹ́ẹ̀ gbogbo èèyàn níjọba ìbílẹ̀ ẹgbẹ́dá tọ̀nà ara ẹtúyàyà máa bọ̀ wá sẹ́rí ìrónilágbára ilé tó máa wáyé lọ́jọ́ thursday december sixteen ọdún yìí olùgbàdé o ìlàjì hotel and sports resort ọlọ́yọ̀ village àkẹrẹ ìbàdàn láti máa ṣe bẹ̀rẹ̀ látago méjìlá sọ tó lé nígbà àwọn tó kọ́sẹ̀ yege lẹ́yìn oṣù mẹ́ta gbogbo wọn la máa ró lágbára fún nínú iṣẹ́ bára wọn lókòlókò tá a fi wé pé ní ọ̀nà rẹ̀ bubu sàrí ọ̀la yẹmi ọ̀nà rẹ̀ buwálé adégòkè pdp ọ̀yọ́ central senatorial chairman honourable ogurami pdp state secretary alhaji wasu adeleke ẹgbẹdẹ council chairman alaga sikiru sọdà ọ̀nàrà council chairman alaga sábàmù síbáwò ọ̀lẹ́gbẹ̀dẹ̀ ànọ̀nàrà pdp leaders alaga ẹgbẹ́ ẹgbẹ̀dẹ̀ local government pdp chairman alaga bakare ọ̀nàrà local government pdp chairman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. a máa retí yín o. ó tọ́pẹ́ níjọ́. ó tọ́pẹ́ níjọ́ rẹ̀. bí a tilẹ̀ ń mi àwọn ìpìlẹ̀ tí a sì ń fa àwọn gbòǹgbòtu èmi yóò wo ilẹ̀ rẹ sàn bí àwọn òkè kékèké tilẹ̀ ń wárìrì tí àwọn òkè ńlá sì ń tàkìtì èmi yóò wo ilẹ̀ rẹ sàn ìpàdé oṣù december ti ọdún twenty twenty one wọlé dé àkórí ìpàdé ni èmi yóò wo ilẹ̀ rẹ sàn èyí tí a ti ọwọ́ ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ nípasẹ̀ ilé iṣẹ́ ìránṣẹ́ Potter's House Christian Mission Ìbàdàn Nàìjíríà bẹ̀rẹ̀ láti aago méjìlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún alẹ́ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún yìí títí di sátidé ọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty two december jẹ́ ìpàdé aláàwẹ̀ ọlọ́gbọ̀nrọ̀gọ̀dọ̀ àti àdúrà ní wákàtí mẹ́ta mẹ́ta bí àwọn koríko tútù tilẹ̀ ń gbẹ tí àwọn òdòdó sì ń rẹ̀ dànù èmi yóò wo ilẹ̀ rẹ sàn ibi ìpàdé betfage abúlé aláta ẹ̀yìn òpópónà ìbàdàn sí ìjẹ̀bú òde agbègbè crane adébáyọ̀ ìbàdàn ọlọ́run ti pèsè arákùnrin ṣẹ́gun àríyọ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹni àmì ìróró ọlọ́run sílẹ̀ fún wa ẹ lè máa wo ìpàdé yìí bí ó ti ń lọ lórí ẹ̀rọ facebook ṣẹ́gun àríyọ̀ tàbí youtube potters house christian nation ẹ sì lè máa gbọ́ wa lórí mixlr.com forward slash crossfirelife fún ìbéèrè àti àlàyé ẹ pè níyì lórí zero eight one double seven triple four triple five ìpàdé oṣù december èmi yóò wo ilẹ̀ rẹ sàn tonic àtẹ̀jẹ́ ṣe o. ó fara lókun ìlera àtẹ̀bára. àìsàn ò lè ráyè wọlé tó bá lo Rio tonic. bẹ́ẹ̀ni ẹ̀bẹ̀ kan fún mi. ṣe ti gbọ́ o. kàkà rẹ̀ ọmú rẹ̀ rodo. afara lókun bẹ́ẹ̀ni ni Rio tonic. èròjà tó kọ́ lágbàtà wà nínú rẹ̀ tó ń ṣara lóore. Rio tonic kẹ̀kẹ́ ló gbé jáde. Rio tonic. <laughs> real tonic hundred percent natural yenkem international ló ṣe organic remedies ló ń distribute ẹ̀ jákèjádò nàìjíríà ó ti wà láwọn ilé ìtajà oògùn chemist àti pharmacy stores lágbègbè rẹ àǹfààní wà tẹ́ bá fẹ́ ra pálí méjì mẹ́ta real tonic abẹ́ fẹ́ di alágbàtà ẹ̀ ẹ pè yenkem ìbàdàn office manager lórí aago zero nine one three seven six seven six one seven six tàbí zero nine zero six one four seven four seven seven seven real tonic kò ṣe é mà ní atẹ́jẹsọ ṣoògùn ni ẹgbà bẹ́ẹ̀ ohun tí mo ṣe fún bàbá mi ò tó bẹ́ẹ̀. òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé níjọ christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one a máa fi yin ọlọ́run ni ọlọ́run dẹ̀ sọ wípé gbogbo ẹni tá a bá jọ wà níbẹ̀ lòun máa dáláre ṣẹ́gun fún rọ̀jò ìbùkún sórí iṣẹ́ wọn ìyìn ní kọ́kọ́rọ́ láti bèrè ohun tá a fẹ́ alẹ́ tuesday fourteen december ọdún yìí láago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì lábẹ́ fàmì òróró yẹ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé àtàwọn olóyè ẹ̀mí olókìkí tọ́lọ́run máa lò pastor joel akitunde the guest minister pastor david david ọlájídé ds àkóbọ̀ lady evangelist sade taiwo lolórí ẹ̀mí àti lady evangelist bọ́sẹ̀ okunola wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiel olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide máa wà níbẹ̀ pẹ̀lú tí wọ́n dẹ̀ tún ṣe counseling láti rí ìbùkún ọlọ́run lọ́dún twenty twenty two ìwọ lè dìde fúyà jẹ́ ká pàdé jésù ní òru ìdáwàdúrà night of answer prayer eléyìí tó gbẹ̀yìn nínú ọdún twenty twenty one lálẹ́ tuesday fourteen december christ apostolic church canaan land ìlú péjú estate àkóbọ̀ ìbàdàn láti january títí di December testimony ni tiwa ọlọ́run ló sọ bẹ́ẹ̀. makanaki makanaki mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pùrù ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ́sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ gbà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọlọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ́ bùkàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng ìyanu tí yóò ṣẹlẹ̀ á mú kí n jó bí ó di. àsìkò rẹ tó fúnre ẹ ṣàmọ sàmí wùtìwùtì àmọ́ ṣá o ọwọ́ rẹ gan-an lọ̀rọ̀ kù sí. tó o bá fi ráàyè débi ìsọjí ìgbà ọ̀tun tọ́lọ́ ń pa aláṣẹ fún prọfẹ̀tà Awólọ́wọ̀ àti bí òkè ohun olúwa ni bàbá ń tẹ̀lé lọ́dọọdún ẹ̀ẹ̀kan lọ́dún ní ìsọjí ìgbà ọ̀tun wò ó ó wà yẹ kó o tún wà lójú kan náà bí lọ́dún tuntun ó wà yẹ kó o tún máa dágbé máa dáṣọ ó wà yẹ bí kó o tún wà lójú kan bí omi adágún ṣe bó o ti lọ bí ìsọjí tipẹ́tipẹ́ àmọ́ ìsọjí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìgbà ọ̀tun yìí ibi tó o dé ni ìsọjí ọlọ́jọ́ márùn kẹrìnlélógúnjọ́ oṣù kejìlá yóò sì kádìí lọ́jọ́ kẹrìnlélógún oṣù kejìlá twenty eight december to twenty four december twenty twenty one aago méjìlá ọ̀sán lójoojúmọ́ ni o má dẹjà kọ kankan fẹsẹ̀ kan débẹ̀ máa lọ tààrà sí born again gospel church headquarter àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ fagbemi filling station lágbègbè sanyo nìbàdàn ìsọjí eléyìí ọ̀yọ́ ìjọba akọ̀yọ̀ joyè sílẹ̀ gbogbo èèyàn ló fẹ́ rí gbà ọ̀tún lò ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá gan lọ́pọ̀dún méjìlélógójì tá a dájọ́ born again sílẹ̀ pàdé prophet awolowo àti bíòkè kó o forí gbárí ọdún tuntun pé bàbá fẹ́ bí àdúrà ìtọ́ni àtìmọ̀ràn mímímọ́ zero eight zero three three three zero eight six six three darapọ̀ mọ́ wọn níbẹ̀ kí gbàlè ó dọ̀tun. ajá balẹ̀ ajá balẹ̀. tìdùnnú tìdùnnú làwọn èèyàn ìjọba àbílẹ̀ ọ̀nà àrà tí wọ́n fi tú jáde wá fi ọkàn ọpẹ́ wọn hàn sí asòfin tó ń sojú Ẹgbẹ́dá ọ̀nà àrà ní House of Representatives làbújá ìyẹn mọ́gàjì Akin Àlàbí lásìkò tó ń ṣí ọ̀nà tó wá láti express lọ sí Ọlọ́run ṣògo wá sí òyìn kásọ́lá lẹ́gbẹ̀ẹ́ nepa ọlọ́run ṣògo ṣáájú làwọn èèyàn agbègbè ọ̀hún ni wọ́n ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí olóyè akin alabi láti wá bá wọn ṣe ọ̀nà náà nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ sátidé lásìkò tó lọ bá wọn sí ọ̀nà ọ̀hún ọ̀nàrẹ́bù akin alabi ó ní ìlérí ọ̀hún ló ti wá sí ìmúṣẹ o agbára tóun ní ló ń fi bá wọn láti dẹ́rìn pẹ̀kẹ́ àwọn èèyàn ẹkùn ìdìbò rẹ̀ àti wípé òun ò nílò àti máa kólù síta máa ṣayẹyẹ torí wípé a fẹ́ sí ojú ọ̀nà bákan náà ni asòfin Akin Alabi tó fi ẹsẹ̀ kan dé ilé ìwòsàn ọ̀nà Central Hospital níbi tí ọmọdékùnrin kan tó ti ní àkànṣe iṣẹ́ abẹ tí Akin Alabi tó sì ṣàgbátẹrù rẹ̀ tọkọ pẹ́ òní bàbá àtìyá ọmọdékùnrin ọ̀hún ni wọ́n fi mọrírì asòfin Akin Alabi pẹ̀lú àdúrà wípé kí Ọlọ́run ọba kó máa fún asòfin Akin Alabi ní agbára àtòkun láti máa tẹ̀síwájú si nínú iṣẹ́ rere eléyìí tó yàn láàyò lákòótán asòfin akin alábí ó dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ọ̀nà àrà àti ẹgbẹ́dá lápapọ̀ fún àtìlẹ́yìn àti àdúrótì wọn pẹ̀lú ìlérí wípé òun ò ní já wọn nítàmọ́ làbújá nípa sísojú wọn nínú ṣíṣe òfin eléyìí tó nítumọ̀. nínú ọdún tí mẹ́lá gbogbo ọdún ò lè dàbí kérésìmesì ẹ̀yin èwe túyáyá wá wo baba kérésì fresh fm kẹ́tún wá fún kébù rẹ̀ sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé baba kérésì fresh fm gángan lọ́ọ̀rì ọmọdé àfúnilẹ́bùn máa wù bẹ̀ láti róòmù ó tún ti balẹ̀ pẹ̀pẹ̀ sílé oní challenge ìbàdàn. kérésìmesì ọdún dé dé. ẹ̀yin èwe aláyọ̀ ẹ sọ fún dádì àti mọ́mì pẹ̀lú àwọn olùkọ́ yín pé baba kérésì fresh fm lẹ́fẹ́ wò bó ṣe rẹwà tó ó ní òtún mọ́ bá yín ṣeré fún yín lẹ́bùn tó jọjú bá yín ya fọ́tò papọ̀ òbí tó bá mọ́ mẹ́wàá wo baba kérésì fresh fm tọdún yìí yóò mọ̀ tó légbà kẹjọ rẹ lọ fáwọn nǹkan àlàkalẹ̀ ọ̀tún tó wà nílẹ̀ fáwọn èwe bíi swing gàtún kárátà bouncy castle fífi jó ṣèdíje àti díje tá a mọ̀ tó fi mọ́pọ̀ nǹkan tó mú gbà ìwé wà níyọ̀tọ̀ mi mú wọn lóyè ọ̀tún tí ó di má ní gbàgbé ọgbà bẹ́ẹ̀ lẹ́mọ̀ pàdé àwọn nǹkan ilẹ̀ wa òṣèré adẹ́rìnpòṣónú àwọn pèdèpèdè fresh fm tájò máa kọ́mọ dọ́wẹ̀kẹ́ ya fọ́tò papọ̀ pẹ̀lú dókítà yínká ayéfẹ́lẹ́ bàbá ìwé fúnra ẹ̀ one thousand five hundred naira ló wọlé ọmọ kọ̀ọ̀kan. wọ́n ti rọ ìjọba lẹ́lẹ́kajẹ̀ka láti jẹ́ kí ọ̀rọ̀ àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà ẹ̀yà ara kó ṣe pàtàkì lọ́kàn àyà wọn o yíká orílẹ̀-èdè nàìjíríà ààrẹ ẹgbẹ́ care people foundation reverend paul túndé tí olúwa ni òun ló gbé mọ̀ràn ọ̀hún kalẹ̀ níbi ayẹyẹ eléyìí tí wọ́n ṣe pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ní ìpèníjà yára àwọn ọmọ òrukàn àtàwọn èèyàn tí wọ́n nílò ìrànlọ́wọ́ láwùjọ ètò ọ̀hún wáyé nílẹ̀gbẹ́ àwọn àjọ ọ̀hún tó wà ní òpópónà Lagos Ibadan expressway Reverend tí olúwa ni ààrẹ care people foundation ó ń ṣàmúlò àsìkò ọ̀hún láti ké síjọba kí wọ́n ṣàgbékalẹ̀ òfin eléyìí tí ó mọ fún àwọn àkàndá ẹ̀dá àtàwọn ọmọ òrukàn láǹfààní ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bákan náà kí wọ́n lè bá jàǹfààní ìpèsè iṣẹ́ láì fi àkókò játa bíi ti olè kó mọ gẹ́gẹ́ bí ojúṣe ìjọba síwájú sí rẹ́vẹ́ntì olúwani ó ń ṣàlàyé wípé láì wo ti ètò ọrọ̀ ajé lásìkò tá a wà yìí lórílẹ̀‐èdè nàìjíríà care people foundation wọ́n ti pèsè ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn káàkiri iléèwé gíga wọ́n tọ́ka sí èèyàn méje tí wọ́n tún kẹ́kọ̀ọ́ jáde lọ́dún yìí nílé ìwé gíga nínú eléyìí tá a ti rí ẹnjìnìà Lámídé Ọlọ́wẹ̀rẹ́ bákan náà àwọn akẹ́kọ̀ọ́ míì tí wọ́n tún ṣèdánwò JSS3 wọ́n yege pẹ̀lú ẹni tó ṣèdánwò WAEC lọ́dún yìí ó sì ti wọlé sílé ẹ̀kọ́ gíga níbi ayẹyẹ tó wáyé lọ́dún yìí Care People Foundation wọ́n ṣàgbékalẹ̀ wheelchair ìrànlọ́wọ́ owó oúnjẹ ìrànlọ́wọ́ fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti wà nílé ìwé gíga àmì ẹ̀yẹ tó wà yàmì ó wáyé láàrin àwọn Care People Foundation àti Animashaun Foundation láti Canada lákòótán rẹ́fẹ̀ntì olúwani ó ń sàmúlò ayẹyẹ ọ̀hún láti mọrírì ọ̀mọ̀wé Habib Ọlámitóyè àtìyàwó rẹ̀ fúnṣẹ́ takuntakun tí wọ́n ti ṣe pẹ̀lú àfojúsùn rere tí wọ́n ní bákan náà ọ̀jọ̀gbọ́n Isaac àti ìyàwó rẹ̀ pẹ̀lú ọ̀gbẹ́ni Solomon Adébísí láti New Age Industries àtàwọn èèyàn pàtàkì míì lẹ́yìn náà Reverend tí olúwa ni ó ń ké sí àwọn èèyàn tọ́lọ́wọ́n ọba tó ṣẹ́gi ọ̀la fún láwùjọ ọlẹ̀ yìí yíká orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn tí wọ́n ní ìpèníjà ẹ̀yà ara yíká orílẹ̀-èdè Nàìjíríà ìrẹsì kò ṣeé má ní oúnjẹ fún tọmọdé tàgbà níbikíbi lágbàáyé àbájọ tí wọ́n fi ń pìrẹsì láṣíwájú oúnjẹ gbogbo kò sára tí wọn kì í fìrẹsì dà ọ̀gá sì ni nínú oúnjẹ lóde àríyá nínú ilé nílé ìtura tó fi mọ́lẹ̀ ìtajà oúnjẹ ìgbàlódé gbogbo àjẹ́ pé bàbá jẹ̀rẹsì ká jẹ́ fọkànbalẹ̀ níbikíbi nígbàkúùgbà ni o ló fi jẹ́ pé tẹ́ bá ń wá ìrẹsì tó ń àlàáfíà tá a gbé tá a ṣàmójútó ẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn fresh parboiled no stone nigerian rice tó jẹ́ ti fọkànbalẹ̀ number fifty four tòkunbọ̀ òjò street orogún ìbàdàn ní kẹ́ ẹ máa wá bọ̀ ìbàdàn ìrẹsì tí wọ́n ń tà níbẹ̀ kò ní preservative kankan kò ní kẹ́míkà nínú ó mọ́lóló ó funfun ṣeéṣe ó tún wá dùn lẹ́nu ó wà fún gbogbo aláràtúntà àtẹni tó fẹ́ jẹ nínú ilé ìyẹn wholesale and retail offers owó rẹ̀ gani lára ọ̀pọ̀lọpọ̀ alágbàtà tí ń yọjú ìwọ gan lè jẹ́ kan lára wọn ẹ̀yẹ́ ṣáà ti kàn sí number fifty four tokunbo ojo street ládojúkọ ọ̀yọ́mèsì hospital orogún ìbàdàn tàbí ká ẹ pè zero eight zero eight five four four six five three zero ẹ jẹ Nigeria made rice ẹ jẹ fọkànbalẹ̀ aṣojúṣòfin tó ń sojú ẹkùn ìdìbò àtìbà àfìjíò ọ̀yọ́ east àti ọ̀yọ́ west ẹni títún ṣe alága ìgbìmọ̀ tẹ̀kótó ilé lórí ètò kan síra ẹni ọ̀nàrẹ́bù ọmọọba kim adeniyi adeyemi tí gbogbo èèyàn mọ̀ sí skimẹ̀ ó ṣayẹyẹ ọjọ́ òbí rẹ̀ ọdún karùndínláàádọ́ta nílànà tó yàtọ̀ pẹ̀lú bó ṣe ṣètò ìrónilágbára fáwọn ọ̀dọ́ àwọn àgbàlagbà àtàwọn èèyàn tí wọ́n ní ìpèníjà ẹ̀yà ara lẹ́kùn ìdìbò ọ̀yọ́ ọ̀nàrẹ́bù akim adeniyi adeyemi skimẹ̀ ó tọ́ka sí ìwúrí ńlá ló jẹ́ fún òun o báwọn èèyàn ńláńlá bí wọ́n ṣe péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ bí òun bó tiẹ̀ jẹ́ wípé ayẹyẹ ọjọ́ bí òun ó yẹ kó wáyé nílùú Àbújá láàrin àwọn akẹgbẹ́ òun ni o àmọ́ ṣá òun ti pinnu láti dáwọ́ ọ̀dùnnú pẹ̀lú àwọn èèyàn tí wọ́n nílò ìrànlọ́wọ́ láwùjọ ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àgbékalẹ̀ ètò ó wáyé láàrin àwọn ọ̀dọ́ bí ọgbọ̀n níye lọ́kùnrin lóbìnrin tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ nílùú Èkó lórí fọ́tò yíyà kéèkì ṣíṣe àtàwọn nǹkan míì tó nítumọ̀ àwọn èèyàn ọ̀hún wọ́n sì tún rí ìrànlọ́wọ́ owó gbà láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún lẹ́yẹ ọ̀sọ́kà bákan náà lọ́jọ́ kẹfà oṣù kejìlá ọdún tá a wà yìí àwọn ọ̀dọ́ bíi ogún níye wọ́n lọ kẹ́kọ̀ọ́ ní Federal College of Fishery and Marine Technology tó wà nílùú Èkó wọ́n sì tún lẹ́tọ̀ọ́ sí ìrónilágbára àwọn èròjà pẹ̀lú owó àwọn ọ̀dọ́ mi wọ́n tún gba ìdánilẹ́kọ̀ọ́ nípa ICT ọjọ́ kẹwàá ni wọ́n kẹ́kọ̀ọ́ ọ̀hún létò ọ̀hún ló wáyé olókẹsẹ̀ járí àwọn èèyàn láti ẹkùn ìdìbò ọ̀yọ́ wọ́n ń dáwọ́ dùnú lára àwọn ọ̀dọ́ márùndínláàdọ́ta tí wọ́n ti yege wọ́n tẹ́wọ́ gba laptop tuntun ẹnìkọ̀ọ̀kan wọn ọ̀rẹ́bù ọmọọba akeem adeyemi skimẹ̀ ó ń ṣe lálàyé wípé táwọn ọ̀dọ́ wọ̀nyí tí wọ́n bá ti níṣẹ́ lọ́wọ́ kò ní sáàyè fún ìwà jàgídíjàgàn kankan bí ti wulẹ̀ kọ́mọ bí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lásìkò ti endsars tó wáyé kírú ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ mọ́ àwọn ọ̀dọ́ wọ̀nyí tàbá ní tanra wa jẹ wọ́n nílò kí wọ́n wà nínú ìrọ̀rùn nítorí wípé ó ń gan gẹ́gẹ́ bí alára ọ̀dọ́ lòun náà ó sì ti di dandan kó máa tẹ̀síwájú nínú akitiyan òun gẹ́gẹ́ bí aṣojú rere kábíyèsí aláàfin tìlú ọ̀yọ́ ọba lámìdí adéyẹmí ikú bàbá yèyé bàbá wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí orí adé lọ́jọ́ náà ọ̀nrẹ́bù níran alárápé ọ̀nrẹ́bù isiaka túndé kazeem ọ̀nrẹ́bù taibat adéyẹmí agaba alhaji yunus akíntúndé àtàwọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc gbogbo wọn ni wọ́n wà ń kalẹ̀ níbi ayẹyẹ ọ̀hún ọkọ rẹ lọ báyìí. bọ̀dá wà sún ewé fún mi lè oje alọ́ jẹ́ òya. ee ọjà àyà bíi ti bó o túmọ̀ sí pé ọmọ lo mama atm sọ̀bù ẹnu. bọ̀dá wà sí ìwé dàkún ewu tún ni mama atm pos. mama atm ní gbogbo ntajà tó ní sọ̀bù ń lò báyìí ìwọ wo sadé tó ní sọ̀bù nísàlẹ̀ ọjà lọ́hùn gbogbo gbala ń bára máa ń wo sọ̀bù rẹ̀ tọ́jà rẹ̀ sì ń yan kíákíá torí wípé ń lo mama atm pos èèyàn nìkan kọ́ àwọn ń bára tó bá tó ara nǹkan lẹ́yìn dòdò ń sọ̀bù rẹ̀ àtúmọ̀ ara research card eléyìí tó tẹ̀ jáde lórí mama atm pos àwọn ń bára máa ń gbowó lórí mama atm pos machine wọn àtú tún fi owó sórí ìdìkúdà dstv gotv àti startime lọ́dọ̀ rẹ̀ sọ ti wá mọ ìdí tí sọ́ọ̀bù sadé fi gba ìbúbọ̀ ládùúgbò báyìí tó sì jẹ́ pé kò sí mọ́wọ́ ní fún gbogbo ń bára rẹ̀ ọ̀jẹ̀ yára tètè lọ gba mama atm pos táwọn ń bára rẹ̀ mọ ìyá ń kẹ̀tíkẹ̀tí. ó ní ṣe wá gba mama atm pos machine. kàn sí mama atm ní nàbà six a ọ̀lànìyàn fagbemi street off mobile bus stop lẹ́gbẹ̀ẹ́ for real event center ìyàgànkú gr ìbàdàn nílùú èkó suit eighteen aláùsá shopping mall ìkẹjà o oh eight o oh nine nine five zero zero five five four mama atm gba owó pẹ̀lú ìrọ̀rùn. ó yẹ Jehovah. ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ o ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ o tó gẹ́ ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà wàá ké pé nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC e orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí oúnjọba irin ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà ní sẹpẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ dá rẹ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kínní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò e alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹtẹsì káyọ̀ olúbóyè ọ̀ládèjì cac general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president cac worldwide jésù yóò jọba lórí ogun ayé ẹ ìwọ ni kò mọ́ fìdí mọ́lé. igbákejì alága àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà ó ti fọ̀rọ̀ léde wípé ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ń gbáradì lákọ̀tún o láti dẹ́rìn pẹ̀kẹ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ọ̀rọ̀ wọn jẹyọ láti pàṣẹ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì lórí ètò ìròyìn àtọ̀rọ̀ tó kan aráàlú ọ̀gbẹ́ni Bámitálẹ̀ Ibrahim níbẹ̀ ni ambassadọ Taofik Ọládẹ̀jọ Arápájà ló ti fọ̀rọ̀ ọ̀hún léde sétígbọ̀ àwọn oníròyìn ní Wadata Plaza lẹ́yìn tí wọ́n búra fún tán ambassadọ̀ Arápájà ó tọ́ka sí gbogbo bí nǹkan ṣe ń rí lásìkò tá a wà yìí lẹ́yìn náà ambassadọ̀ Arápájà ó ń ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ wípé gbogbo ìgbìmọ̀ àpapọ̀ olóyè tuntun nínú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n ti ṣetán báyìí o láì fàkókò játa láti ṣiṣẹ́ papọ̀ fún lọ síwájú orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láì ní káàárẹ̀ ọkàn bíi tí olè kọ́ mọ́ lójú náà ti jẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wà nínú ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ láì fi tẹ̀yà tàbí tẹ̀sùn ṣe àwọn ìgbìmọ̀ ọ̀hún wọ́n sì ti wà lẹ́nu iṣẹ́ báyìí o kí gbogbo nǹkan kó lè bá a dúró déédéé yíká orílẹ̀-èdè nàìjíríà lákòótán ambassadọ̀ arápájà ó mọ rírì àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tí wọ́n dúró digbí eléyìí tí gbogbo nǹkan tó fi gúnrégé lọ́jọ́ ẹtì friday tó kọjá yìí ambassadọ̀ arápájà ó tún dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà ẹgbẹ́ òṣèlú pdp lórílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abíọ́dún mákindé fún àtìlẹ́yìn rẹ̀ lóòrèkóòrè ó wá ń ṣe ládùúrà wípé kọ́lọ́hún ọba nínú àánú rẹ̀ kó máa ṣàtìlẹ́yìn fún gómìnà pínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé lórí ètò ìṣàkóso rẹ̀ kó sì ṣàṣeyọrí ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀mọ́ de ọmọ àtibá o. a kú oríire ti gbajúgbajà iléeṣẹ́ alára àgbàyídà ni ìyẹn design bricks homes and property tó ti kalẹ̀ ká sílùú ọ̀yọ́ wa. design bricks dé àlùbáríkà ilé kíkọ́ dé fún gbogbo ẹ̀dá tí kò fẹ́ darúgbó sílẹ̀ mìrẹ́ǹtì. ìyẹn lábẹ́ ìfà oríire tó ń gbóná yakilala tá a pè ní ọ̀yọ́ mega gallon pẹ̀lú design bricks. pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì fifty percent discount lórí ilẹ̀ plọ́ọ̀tì kan tó bá rà láwọn estate wa bíi aláàfin park tó wà ní new express road òròkì aláàfin view sabo road ọ̀kánsà àti aláàfin suits ìdí ìgbà olómi ìlọ́ra. bó o bá ṣe ń ralẹ̀ tiẹ̀ ni wàá tún máa tẹ́wọ́ gba sìmẹ́ǹtì àpò márùn-ún tipa ayanrìn kan àádọ́ta búlọ́ọ̀kù tó fi bẹ̀rẹ̀ ilé rẹ ní kíkọ́ àtàwọn gbáǹkọ́gbẹ̀ ẹ̀bùn oríire bíi rẹfrigirétọ̀ tv jẹnẹrétọ̀ microwaves àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yá jí má sùn kó tètè máa lọ sọ́fíìsì design bricks tó wà ní mtn building owó dí ọ̀yọ́. telephone zero nine zero three nine three seven five one one zero. ọ̀yọ́ mega gallon with design bricks àjọsọ àti àdéhùn bẹ́ o. barista wakil oyelẹ́rù oyedemi ó ti darapọ̀ máwọn èèyàn pàtàkì láwùjọ ìpínlẹ̀ ọ̀yọ́ àtàwọn ọmọ bíbí ìlú ògbómọ̀ṣọ́ lápapọ̀ láti ṣèdárò kábíyèsí ọba jimoh ọládùnní oyewumi ajagungbadé kẹta sọ́hun tìlú ògbómọ̀ṣọ́ tó wàjà barista wakil oyelẹ́rù oyedemi ó ṣàpèjúwe kábíyèsí sọ́hun tìlú ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ọba takuntakun tó ti mú ọ̀pọ̀lọpọ̀ ìtẹ̀síwájú aláìlẹ́gbẹ́wọ̀ lóògbómọ̀ṣọ́ ó tọ́ka sí kábíyèsí ọ̀hún gẹ́gẹ́ bí ọba tó kóni mọ́ra ẹni tó fẹ́ràn onílé àtàlejò barista wakil oyelẹ́rù oyèdèmí ó ṣàfikún ọ̀rọ̀ ẹ̀ wípé sọ́hún tìlú ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí sọ́hún tìlú ògbómọ̀ṣọ́ ogún orú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìdàgbàsókè òní kábíyèsí ọ̀hún ló ti mú wọ̀lú ògbómọ̀ṣọ́ o lẹ́kàǹkà amáyédẹrùn ètò ọrọ̀ ajé tó dúró déédéé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán barista oyedemi wakil oyelẹ́rù ó ń ṣe ládùúrà kọ́lọ́hún kó dúró ti mọ̀lẹ́bí kábíyèsí sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ àti pínlẹ̀ ọ̀yọ́ àtúrédè nàìjíríà lápapọ̀ ìdí abájọ ni wípé kábíyèsí sọ̀hún tìlú ògbómọ̀ṣọ́ bàbá ó ti kópa ribiribi nínú ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀. ilé ìtura kan ti kalẹ̀ sílùú ìbàdàn ẹ̀rí bó ṣe mọ́ ló lọ àfi bíi párádísè tó bá fẹ́ gbafẹ́ o pẹ̀lú ìfọkànbalẹ̀ àjò bíi lélẹ̀ yìí o kò láfiwé ààbò tó péye náà fi táwọn yọ o ṣẹ́rí top brass motel bàbá ni. <laughs> top brass motel àràgbá yamuyamu ilé ìtura tó dúró rente láìka tó rẹwà dájú saka ẹni ayé yẹ lọ́rùn ó yẹ top brass motel gbogbo nǹkan ìdẹ̀rùn ló pé síbẹ̀ ètò ààbò dúró gírí kò sí ìdákúrekú iná ààyè ìgbọ́kọ̀sí pẹ̀lú ibùdó ìpàdé àtayẹyẹ alábọ́dé wà àwọn òṣìṣẹ́ ibẹ̀ ń màpọ́nlé àlejò lọ́gán tí ẹ bá ti wọ yàrá wọn lẹ́ẹ̀ máa lo ìkànsíra ẹni lórí ayélujára lọ́fẹ̀ẹ́ àdúgbò ajé ìgbé mt ko abiolawe ló wà ẹ̀lú ẹ̀ló zero nine zero seven five one eight zero four three one top brass motel ààfin ìtura fún àwọn èèyàn pàtàkì láwùjọ. ká lọ gbádùn ara wa. ajá balẹ̀ ajá balẹ̀. Hmm. tọ́ àdúgbò. kò sí wàhálà. èyí ṣẹ́kù kò sí wàhálà èyí tó ń sọ. Eh, eh, kò sí wàhálà náà ni ó ṣàrìbọn ṣe ń ti ọmọ rẹ. tọ́ kọ́mọ̀tì rẹ̀ ni. ẹ wọ èdè. ètò ṣẹ́kù ajá balẹ̀ fún ti ọ̀rọ̀ òní ẹ ṣe tí ẹ dúró tì wá o ẹ mọ̀ pé ìpolówó náà làgùn mu òwò hmm. ṣẹ́rí lójú ìwé ogún punch fún tòórọ̀ òní òun náà láti rí ìròyìn kà pé ìjọba ní ìpínlẹ̀ Kogi ti wọ́ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC rè ilé ẹjọ́ látàrí bí àjọ EFCC ṣe fẹ́ fi ọṣẹ búkú kan pa orí ìjọba ìpínlẹ̀ Kogi pẹ̀lú ẹ̀sùn pé erinmọ́sẹ́ lè kí àbàtẹ́dẹ́gbẹ̀ngbẹ̀ nineteen point three billion naira owó ìdóòlà tíjọba àpapọ̀ fáwọn ìpínlẹ̀ ń jò ní wọ́n pé ìjọba ìpínlẹ̀ Kogi ti lọ́ọ́ rèé de mọ́nú bìkan torí àti lè mọ yé kó lè mọ pamọ́ ẹ̀sùn tí FCC fi kan ìjọba Kogi ìjọba Kogi ní orí àwọn ògbàgbàkúgbà ní wọ́n bá wọ́ EFCC ó di ilé ẹjọ́ e ẹjọ́ ọ̀hún ń tẹ̀síwájú o ṣẹ̀wárí lórí ti àwọn dúkìá kan tí olóògbé Abacha tó fi sílẹ̀ sáyé lọ àwọn ilẹ̀ sankosanko kan láwọn àdúgbò tó òun náà ni wàhálà ń ṣẹlẹ̀ sí láàrin ìjọba ìpínlẹ̀ Kaduna àtàwọn mọ̀lẹ́bí olóògbé Abacha wọ́n ní ìjọba Kaduna wọ́n pe ẹjọ́ kan lórí dúkìá ilẹ̀ ọ̀hún ní ilé ẹjọ́ bá ní rárá o àwọn ọ̀gbọ́ ẹjọ́ ọ̀hún torí ò lè gbẹ́jọ́ aláre fẹ́lẹ́bi àbí gbẹ́jọ́ ẹlẹ́bi falárẹ̀ inú ìwé ìròyìn punch ojú ìwé ogún àti kẹjọ ni mo ti ka àwọn ìròyìn onítẹ̀lé ntẹ̀lé. tọ́ ọ̀rọ̀ kan rèé láàrin ààrẹ Muhammadu Buhari àti gómìnà Umahi wọ́n ní àwọn IPOB sọ ọ̀rọ̀ kan rándanràndan jáde ní gbòòrò ẹnu fún ààrẹ Muhammadu Buhari nítorí pé ààrẹ fẹ́ lọ ṣàbẹ̀wò síbẹ̀ wọ́n bá sọdúnmọ́ ẹ pé kò jọ́ o ààrẹ ò lè wá o kódà báàrẹ bá gbìyànjú yìí pé òun bọ̀ àwọn ó rí dájú sáká pé orò ó kú mọ́ ààrẹ lórí ni o gẹ́gẹ́ bí ṣe ṣàlàyé ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ ti Ebonyi David Umahi ó ti wá pabìyàbìdán ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ táwọn IPOB sọ pé àwọn ò jẹ́ kí gbogbo ẹ̀rọ wá pé mọ́ ààrẹ Muhammadu Buhari lọ́wọ́ bó bá yẹ wá ọ̀yàn òun ló wà wọ́n ní Umahi wá sọ̀rọ̀ yìí pé kò sí ẹnikẹ́ni tó lè dúnkokò mọ́ òun tí í ṣe gómìnà ká tó wá sọ pé ààrẹ Muhammadu Buhari wọ́n ní ọ̀rọ̀ tí alukoro àwọn IPOB náà tó sì sọ pé àwọn rí pé gbogbo òpópónà ń ló dá wárò wárò tí ò sí ẹyẹ kankan tàbí èèyàn tó ń rìn bẹ́ẹ̀ bá rẹ̀ bá wá ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Ebonyi wọ́n ní àwàdà kẹ́ríkẹ́rì lásán ní jáde látẹnu àwọn IPOB níléeṣẹ́ ìjọba tó wà ní Abakaliki iná ni gómìnà ìpínlẹ̀ Ebonyi ló ti sọ̀rọ̀ jáde pé ààrẹ sà ẹ fọkànbalẹ̀ o gbogbo èyí tí wọ́n sọ ohun eré mọ́dé lásán lásán ní àmọ́ ìpínlẹ̀ Ògùn ìyàwó pító àti pító wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ Python sì kí ọmọ ìjọ mọ́lẹ̀ ó sì fi